يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ fún ọlọ́wọ́n ọba kí ọba kó gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kí ọlọ́wọ́n kó ṣe àlékún wa ohun tí ọlọ́wọ́n ti ṣe fún wa ní dáadáa kọ́lọ́ má ṣe ó tí a tún bẹ náà ọba fún ṣe eléyìí tó ti jẹ́ ìdùnnú kọ́lọ́májì òdì nǹkan ọ̀bànújẹ́ ọlọ́ọ̀bá tó ti ṣe wá ní mùsùlùmí ìpadà sí aburú téèyàn fi ń di kèfèrí kọ́lọ́ọ̀bá ní kí ọlá kó má jẹ́ kárí fàríkún fil ti wà fàríkún fìsàáìn ọlọ́run ní tí ó bá di ní ọjọ́ ìgbéǹde àlìkìyàmà àwọn ìkọ̀kan nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àlùjọ̀nù wọn a máa bẹ nínú àlùjọ̀nù náà àwọn ikọ̀ kò sí àyè méjì kò sí agbede méjì láàrin iná àti àlùjànnà ẹni tí ó bá ti wọná iná la máa bẹ o ẹni tó bá sì ti wà àlùjànnà òun náà bá bẹ inú àwọn àlùjànnà ni kọ́nà kó jẹ́ kéde àti yín káwọ àlùjànnà jannati na'im káwà àlùjànnà onídẹ̀ra máa sayyidil mursalin pẹ̀lú aṣáájú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ètò wa ètò yín ètò halkot ti ọ̀sẹ̀ọ̀sẹ̀ ìdáraẹnilẹ́kọ̀ọ́ eléyìí tó máa ń wáyé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tí a ti máa ń rọra wa létí ọ̀rọ̀ nípa ọlọ́run ọba àlekíọ́lá torí wípé ọlọ́run pa ànábì láṣẹ sallallahu alaihi wa sallam ọlọ́run ni wa dhakkir fa inna dhikra tanfa'ul mu'minin ọlọ́run ní ìmáràn ẹni létí ohun tó ṣe pàtàkì ni a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ náà ọba fúnra wa torí wípé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam mimma nusiba ilayhi annahu qala nínú tí wọ́n máa sọ wípé ànábì sọ òun ni wípé innal quluba latasda'u kama yasda'u al-hadid ó ní ẹ̀rí nínú ọ̀rọ̀ wọ́n ní ànábì sọ wípé sallallahu alayhi wa pé ọkàn ìmá ń dípẹ́ta ìmá ń jókòó kama yasda'u alhabib kama yasda'u alhabib gẹ́gẹ́ bí irin ṣe máa ń dògò torí ó ní jẹ́dìdù ìmánàkù ó ní ẹ máa ṣe ìgbàgbọ́ yín lọ́tún àwọn èèyàn béèrè kéfà mi jẹ́dìdù ìmánànà báwo la ṣe fẹ́ ṣe ìgbàgbọ́ wa ní ọ̀tún wọn lánàá bí sallallahu alaihi sọ wípé akthiru min qawli la ilaha illallah ẹ̀kọ́ lẹ́sẹ̀ ìmá wílá ilaha illallah ìmá wílá ilaha illallah pẹ̀lú ká ní àgbọ́yé ẹ̀ ká mọ ìtumọ̀ ẹ̀ ká máa ronú sí ká sì máa fi hùwà wò ìbá ṣe léyìí a máa jẹ́ kí ìmọ̀ ni wa máa lọ sókè ìmá rántí ọdọ́ wọn bá ìmá tara ẹni jí a máa jẹ́ kí ìmọ̀ ni wa kó máa lọ sókè kọ́ máa má ṣẹ̀ṣẹ̀ kí ìmọ̀ ni wa kó máa lọ sókè ọlọ́run ni tó máa kọ́ta polówó fàhíyà kal-hijārati bíi aw ashaddu qaswa ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ Yahudi thumma qasat qulūbuhum lẹ́yìn ìgbà tí wọ́n ti pàṣẹ ọlọ́wọ́n bá sí tí wọ́n gbé ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́wọ́n bá nabadhuhu warā'a ẓuhūrihim wọ́n ti pàṣẹ wọ́n jù sẹ́yìn pé níbi táyé délé ni qāla Allāhu la máa bá kiri qāla rasūlu ẹlòmí àwùká ọ̀rọ̀ lọ́hùn ẹwọ ẹdí afitọ́ lọ́hùn sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ lọ́hùn sì ni òun la máa ń fi síwájú òun la tún máa fi kẹ́yìn apọ̀ ọ̀tún òun la máa ń fi síbẹ̀ apọ̀ òsì òun la máa ń fi síbẹ̀ ìsàlẹ̀ wa tọ́ náà bá ní òkè wa náà tọ́ náà bá ní torí ẹni ò ní jẹ́ àṣìṣe àwọn ìyàwó àwò wípé ẹdí apátọ́ lọ́hùn sí ọlọ́run ní látara bẹ́ẹ̀ kọ́sà kúló wò ọlọ́run ní ọlọ́run ní ẹ̀mí wa dà gẹ́gẹ́ bí òkúta àwọn aṣáájú kọ́sùwà àbí ká tiẹ̀ sọ pé ní wọn bọ́ tiẹ̀ tún wá lè ju tòkúta lọ ọlọ́run ní fa inna minal hijarati lama yatafajjaru minhu al-anhar ọlọ́run nítorí pé òkúta gan ó ń bẹnu wọn lama yatafajjaru minhu al-anhar ilé tó jẹ́ wípé odò máa ń ṣẹ́ jáde lára ẹ̀ báyìí ẹ̀rí pé tẹ bá dé ní tápàtà wà ń máa jáde lanu ọlọ́run ní wa iná mílíà làmáyà ṣàkọ̀kù fàyà kúrúdù mínú wùlùmá ó ń bẹ́ẹ̀ nù èyí tó jẹ́ kó máa ń spleen tí a fọ́n ká tí ẹ̀ rí omi tá a máa jáde ń bẹ̀ látara kí ni min khashyatillah ọlọ́run ní látara fayọ̀ náà àpáta máa ń sunkún ẹkún tó ń sùn yìí òun làwa sọ bí omi tá a mú mi tàbí ṣàǹfààní ọlọ́run ṣùgbọ́n àwọn kìfìrí tá a sọ yìí ẹ̀mí títí wọ́n ti gbẹ ó gbẹ ju òkúta lọ tẹ̀lé rí omi ń bẹ̀ látara payọ̀ lọ́wọ́ ọba ohun tí máa ń jẹ́ kẹ́mi gbẹjọ mọ́ ni kí ẹ̀mí bá ti súnmọ́ yín tó bá ti jìnnà sí ìmárọ́sí ọlọ́wọ́n ọba àdékíọlá wọ́n ní ìbàádà àǹdíkìrìl mọ́ọ̀t tí ẹ̀mí bá ti jìnnà sí ìmárọ́sí ní ìbàádà tí bá ti jìnnà sí àlùkùrán ọlọ́ni wà mọ̀ ìyá rahman lùkọ́ yìí ṣèyí ọlọ́run ní ẹ̀rí ẹnikẹ́ni tó bá ti gúnrí kúrò níbi Qur'an tó gúnrí kúrò níbi ìrántí ọlọ́run ọba ọba Rahman lókọ́ yìí dùn láwùú ṣètọ́n ọlọ́lá máa yan èṣù kan sí lọ́rùn fàwúwà láwùú kọrin èṣù yá máa bẹ pẹ̀lú ẹ̀ ní gbogbo ọgbà ni gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́mìnì ìsánú ilà kánà láwùú kọrin òmìnira lè jìn ẹ̀ nílé èèyàn kan náà ọmọ ẹ̀dẹ́ ìyẹn kọ̀mpánì ọkọ nínú àwọn àlùjọ̀lù tá a máa pa aláṣẹ àbúrú. àlọ́dúnwà Muhammad sallallahu alaihi wa sallam ó di oyé wa ẹ̀yìn léèyàn kan àyàfi kó náà ní kọ́rí tá a máa dá láàmú. irú èèyàn tí èèyàn bá wá jẹ́ òun ló máa di irú ìlú tá a máa bẹ pẹ̀lú ẹ̀. ẹni tó bá jẹ́ ní ìlú ẹ̀ ṣe anọ́bíwa muhammad sallallahu alaihi Salam ó sọ fún wa ó ní àwọn o méjì ó ní wọ́n pàdé ìkan lómi lára ó ni dáadáa ó ní àlàáfíà ìkejì òun ti rù ó rù kẹ́gun kò só ń jẹ lára ẹ̀ nígbà méjèèjì pàdé wá ń wọn léèrè pé ọ̀rẹ́ ó rẹ tí mò ń bẹ pẹ̀lú ẹ̀ mú mi ní ni onígbàgbọ́ òdodo ni tó bá fẹ́ jẹun yẹ kúrò lọ àárọ̀ sí ọlọ́wọ́ ọba tó bá fẹ́ mọ́mí yẹ kúrò lọ àárọ̀ sí ọlọ́wọ́ ọba bó fẹ́ ṣègbọ̀nsẹ̀ tó fẹ́ wọ tọ́ílẹ̀tì yẹ kúrò lọ àtúrọ̀ sí ọlọ́wọ́ ọba ìdá àwa ìlà tó bá tún lọ sórí ibùsùn ẹ̀ tó fẹ́ sùn á tún látara bẹ́ẹ̀ nígbò bá ti ń ṣe bísímìlà lórí oúnjẹ tó fẹ́ jẹ mi ní láǹfààní àti jẹun tó bá tún ti fẹ́ sùn tó ṣe bísímìlá mi ní láǹfààní àti sunú ilé pẹ̀lú ẹ̀ ó ní gbèsè ayé tó ń bá yìí nìyẹn ìkejì abárẹ́rù ó ní àmà àdà ó rẹ́ mi ẹni tí mò ń bẹ pẹ̀lú ẹ̀dá kan ni tí ò rántí ọlọ́wọ́n ọba tó bá fẹ́ jẹun kò ní rántí ọlọ́run ajọ́jú oúnjẹ tó ń jẹ ni tó bá fẹ́ mu kò ní rántí ọlọ́run omi tó mu ajọ́ mu ni tó bá fẹ́ sùn kò ní rántí ọlọ́run àjọ sọ orí bẹ́ẹ̀dì kan náà ni ó ní kódà tó bá tún fẹ́ ṣe lọ́kọ láya pẹ̀lú ìyàwó ẹnu ilé kò tún ní rántí ọlọ́run àtúnjọ ṣe náà ni ó ní eléyìí ní àṣírí ẹwà ṣe ní o sórí tí mo yọ̀kẹ́ tí mo yọ gbogbo ẹ̀ ìwọ tó fẹ́ jẹun tó rántí ọlọ́run ọba èṣù á jẹun pẹ̀lú ẹ̀ ẹnì rẹ lómi á ní bí mo ṣe wáyé mo lè jẹ ráìsì ìdílé ká mẹ́ta tán tí wọ́n bá gbé slice bread four hundred naira sí níwájú kò tí ì tómi jẹ ẹ bá wẹ́ ẹ̀wà gan ibi three hundred naira sí kẹ́lẹ̀ bá wá fẹ́fí mẹ́ta ẹ wá wò pé kí ó gbọ́ odó sí kùn irú ẹni bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀sùn lọ kò rán sí ọdún wọn bá ní látara bí òun àti ìṣújọ́ ń jẹ ọ̀nà má ṣe tiwa bẹ́ẹ̀ ọlọ́run ní wa mọ̀ ìyá àṣọ àzìkiri rahman lùkọ́ yìí ìlú láwùṣe ìtọ́ ọ̀nà kàwé wà láwùkọ́ yìí ẹni tó bá lórí kúrò níbi ìrántí ọlọ́run tó pa ìrántí ọlọ́run bá ti ọlọ́run ló wá ń yọ ìṣùkọ́ sí i a máa bẹ pẹ̀lú ẹ̀ wàyí náà wọ́n yàn sáyà tó dúró náà wọ́n máa ń tẹ̀lé yìí ọlọ́run ní èṣù yìí wọ́n á máa kọjú wọn kúrò lójú ọ̀nà ọlọ́run wọ́n á máa lé wọn kúrò lójú ọ̀nà ọlọ́run wàyà ṣàbùnà ànáwó mò ń tẹ̀lé o irú àwọn ẹni báyìí wọ́n wá máa rò ojú ọ̀nà làwọn wà ìwé ẹni bẹ́ẹ̀ ìṣù asọ́nù ẹ̀rẹ́ tí ó bá jẹ́ wípé ó ní fílì yípojú ọ̀nà alùlòun wà ṣẹ́mi pé wọ́n ẹni ẹni máa ń dààmú pé òun ojú ọ̀nà òdodo ṣùgbọ́n tó jẹ́ pé lórí ẹ̀mí díẹ̀ dáadáa ló ń ṣe ṣẹ̀mẹ̀ fàdánwò ńlá ni ọlọ́run sọ fún mi pé wà máa ń àárọ̀ àzíkiri fàyìnà láhùnmá ìṣẹ̀ta gọ́ǹkà ọlọ́run ní ẹ̀rí ẹnikẹ́ni tó bá ti gúnrí kúrò níbi ìrántí ọlọ́run ọba tó pa ìrántí ọlọ́wọ́n ọba sí ọlọ́wọ́n ọba nínú ẹni bẹ́ẹ̀ fàyínà láwo máa ń ṣẹta bọ́ǹkà ọlọ́wọ́n ní ìgbésí ayé nílà hílò ìgbésí ayé wàhálà ìgbésí ayé ìdààmú òun nínú ẹni bí a máa lò wàyà ṣòro ẹni ní ayé nìyẹn ilé kókó gẹ́gẹ́ bí eléyìí tó ń bá gbogbo wa nílé ayé nígbà tá a ti wò pé tọ́lọ́run bá wo ẹ jẹ́ ká gbé tọ́lọ́run sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká máa lo òfin òfin tá a gbé kalẹ̀ fúnra wa tá a sì ṣe fúnra wa tẹ bá wá wo gbogbo mi náà lọ́dún ní ṣòṣèlú lẹ́yìn kò máa sí òfin àwọn èèyàn tá a gbé kalẹ̀ fún àwọn èèyàn táwọn èèyàn sì darí ẹ̀ àwọn òfin yóò sí lórílẹ̀ ayé inú ìwé gbogbo ẹ̀ wà tó bá sọ pé òfin àwọn èèyàn là ń ṣe a lè ṣe fúnra wa láti lè fi tukọ̀ wa kò máa sí àwọn òfin ẹ wo òfin wo ni wọ́n gbé lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin kan tó jẹ́ pé òfin ti wà ní tí ó ṣe pé influence àwọn kan ni tí ó ṣe pé àwọn kan náà máa sponsor ẹ̀ àwọn kan náà máa fi owó rà òfin mélòó ni wọ́n máa ń ṣe tó jẹ́ wípé ó máa ń tẹ́ gbogbo èèyàn lọ́rùn tá a bá fẹ́ sọ aṣọ pé majority carry the vote gbogbo òfin ló bá ti jẹ́ majority carry the vote àbòsí wà fẹ́ náà nínú gbogbo èèyàn kan ló dùn sí tó ráwọn kan wà tí ò yọ wọn nú òfin tá a sì fẹ́ lòfin tó jẹ́ pé a bá gbogbo wa lára mu a sì yọ gbogbo wa nu òfin tó sì máa ń rí báyìí òfin ọlọ́wọ́ ba afẹ́sẹ́sú bá èṣù tó bá ti fọwọ́ bà òfin ọlọ́run òun ni déédéé wà bẹ́ẹ̀ òfin ọlọ́run ló máa ń mú aṣíwájú ló máa ń mú ẹ tó wà lẹ́yìn tí àwọn èèyàn bá tún máa sọ wọ́n á tún ní àwọn ní immunity pé àwọn òfin yìí ó kò tún lè gbé àwọn dè torí ipò táwọn wà nígbà táwọn kan bá ti ń ju òfin lọ òfin yóò ní ìtumọ̀ mọ́ òfin tó jẹ́ kó mú àwọn èèyàn kan kò mú ẹlòmíì títí ló fa nígbà tá a ti wò pé òfin wọn bàbá wò àwa wa la fẹ́ ṣòfò fúnra wa àwa yọra wa jẹ lọ́nà òfin níta bá ti ọba òfin ọlọ́wọ́ bá ti fa iná láhùn máa ń ṣẹta zọ́ǹkà ìgbésí ayé lo ayé nìyẹn o ọba kó bá wa dẹ́kun ìyá yìí. kó jẹ́ ká lè padà síbi òfin ọlọ́wọ́ ọba wà á ṣúrù yawmal ya a'ma ọlọ́ọ̀ni tí ìyá síbi ayé bá wà lọ bẹ́ẹ̀ tó bá tún wá di lọ́rùn àtúwá gbé yín dìde lẹ́yìn bẹ́ẹ̀ bá ti tọ́ náà bá lé ayé a'ma àgbé yín dìde lápọ̀jù. qala rabbi a'ma ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá wá já fojú lọ́jọ́ pé ìyá ìkìyàmọ̀ àwa máa pani fowó fọ́nà ọba ya Rabb ìwọ náà ọba mi lima hasharutani a'ma wa qad kuntu basira ìwọ náà ọba kí ló dé tó gbé mi ìdílé láfojú lèmi nígbà mo wà ní ayé mo máa ń fojú ìríran kọ́ọ̀là ọlọ́ọ̀bá wa máa dá lóhùn kadhalika àtàkà àyàtúnà fanafita ìdígbà tí wọn náà wà ní ayé gẹ́gẹ́ báyìí àmì àwọn náà wọn ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́n ọba ṣèbó wá bẹ́ẹ̀ fana ìtaha ṣùgbọ́n gbàgbé ẹ̀ fatarọ́ftaha ó pàṣẹ wàkàdánìkà ìyá ọmọ tó ń ta látara bẹ́ẹ̀ ìwọ náà di ẹni ìgbàgbé ó di ẹni ní ọjọ́ tẹ̀lé kọ́nà má gbàgbé wá kọ́nà má pa wá ló fi jẹ́ wípé ó ń fi òun náà ní ìrántí ọlọ́run ta dúró ole ní le. tó niwa ọ̀lẹ́ ni wá nínú ìdí ọ̀lẹ́ wa azọ́àkù ìlàkì làákàyè wa kò pé tó odò so wàá níbi sọ́pọ́ọ̀tì látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba láti lè jẹ́ kí làákàyè wa lè kún ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbẹtọ̀bì àgbèlì yánza ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń gbàgbé látara àdámọ́ ti àdá ọlọ́wọ́ ọba ọlá ara tó dá wa ara tó lẹ ẹwọ ọmọ ilé ènìyàn kọlọmba kó máa dáàbò ẹbọ ẹnìkọ̀ọ̀kan wa tọmọ ẹdẹ yọkọ bá ní ásídẹ́ǹtì lẹ́nìí tí òkú ẹ bá wà ní títì tó bá máa fi di bí ọjọ́ kejì ọjọ́ kẹta òkú ìyá ti máa rùn tára àdúgbò ní gbádùn mọ́ ṣùgbọ́n ewé wúrẹ́ téwúrẹ́ bá kú títí tí ó ṣeé ṣe ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ewúrẹ́ ilé máa ti dààmú àwọn èèyàn ládùúgbò ẹ̀rí fọ́ọ̀mù ẹ̀dá èèyàn ẹ̀dá tó lẹ́ni wá ẹ̀dá tó lẹ́ni wá wà kólikọ́lì ìnsáàánú dọ̀ìfà látara bẹ́ẹ̀ a níbi sọ́pọ́tì látọ̀dọ̀ lọ́wọ́ ọba àlekíọ́lá ìyẹn lọ́wọ́ ọba ṣe rán àwọn ànábì aleyhimu salam kí wọ́n lè máa fún wa ní sọ́pọ́tì èyí tó ní ṣe pẹ̀lú ọkàn èyí tó ní ṣe pẹ̀lú ara ọlọ́ọ̀ba àlekíọ́lá ló fi ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé wàzákìr fa inna zikiratan fa'ul mu'minin má ṣe rántí fáwọn èèyàn yìí má ṣe rántí ó máa ń ṣe àwọn onígbàgbọ́ òdodo láǹfààní tẹ́ bá fi ń ṣe ìrántí fáwọn onígbàgbọ́ òdodo a máa ṣe wọ́n láǹfààní ló fi jẹ́ wípé a ti sọ fún wa ní àwọn ìbẹ̀rẹ̀ halkọ́ti wa wípé ibnu Mas'ud radiyallahu anhu ó ní utlubu qalbaka fi salasa ó ní gbìyànjú gbogbo gbà kó máa wá ọkàn ẹ sí ọ̀nà mẹ́ta ó ní máa wá ọkàn sí ọ̀nà mẹ́ta inda tilawati l-Qur'an máa wú ọkàn ara ẹ tó bá ti wá kó wá pókè mò ń ka kùránì lọ́wọ́ ni ó ní tí ò bá débẹ̀ fi halqati zikir kó máa bá rẹ níbi tó ti ń ṣe ìrántí ọlọ́wọ́ ọba àlékiọlá ó ní tó bá tún wá wo rẹ ó tún wá bá rẹ níbi tó ti ń ṣèrántí ọlọ́wọ́n ọba a ó fi kọ́lùwàsì ó sì pẹ̀ láwọn èèyàn níbi tó ti ń ṣe wáàsì halkọ ó bá rẹ ń bẹ̀ ó tún wá bá rẹ níbi pé òun ka alukur'an ó ní a ó fi kọ́lùwà àyàfi kó wá bá rẹ níwọ̀ nìkan lẹ́ni tó ń ronú pa ọlọ́wọ́n ọba àdìkíọ́lá nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ ń pa àwọn tó máa wà lábẹ́ ìbòjì ọlọ́ọ̀ba yawma la zilla illa zilluhu lọ́jọ́ tí ò ní sí ìbòjì téèyàn lè sá sí kò ní sí shade téèyàn lè fara pamọ́ sí nígbà tí òòrùn bá mú ìyẹn ni ọjọ́ gbèndé alikiyama àyàfẹ́ tọ́nà bá fi sí abẹ́ ẹ̀dá àbòbò ẹ̀ nígbà tó fẹ́ parí àwọn méje yìí kí ló sọ ó ní wa rajulun ó ní àti arákùnrin kan zakaro lọ́ha kọ́ọ̀lìyàn ó ìdáwà ń ni tó rántí ọlọ́wọ́n bá fàfà àbọ̀tà látara bẹ́ẹ̀ ó wá ń damije lójú ó ń damije lójú min khashiyatila látara fayọ ọlọ́wọ́n bá ó ní tí ò bá ti wá bá ó ní tí ò bá bá ní ipò mẹ́ta yìí lẹ́yìn tó wà níbi tó ti ń gbọ́ wá àti tó ti ń gbọ́rọ̀ lọ́wọ́ ọba àbí kó bá rẹ níbi tó ti ń ka alukur'an àbí kó bá rẹ níbi tó ti tó dáwà tó ń ṣe ìrántí ọlọ́wọ́ ọba fa innahu la qalba laka ó nílò ọmọ ẹ pé ò ní ọkàn ọkàn ẹ ti ó ti bọ́ sọnù kò sí ọkàn fún ẹ ẹni tó bá ní ọkàn á máa bá ọkàn ẹ níbi kó dáwà kó máa rántí ọlọ́run tí ò bá ti wá dáwà àárín àwọn jọmọ́ tó wà ajẹ́pọ̀ ń gbọ́rọ̀ ọlọ́run wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ọba fúnra wọn tí ò bá bá rẹ̀ ń bẹ̀ ń bẹ pẹ̀lú tíra ọlọ́run ọba àbí súnà muhammad sallallahu alaihi wasallam téèyàn bá ti wá bá rẹ̀ báyìí fainahu la qaliba lak ó ní lọ́mọ pò ní ọkàn ọkàn ẹ ti dí pẹ̀ta kọ́lọ́n bá kó bàjẹ́ kí ọkàn tẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n má jẹ́ ìmájókòó mi tó ti ń ṣèrántí ọlọ́run ọba ohun tó ṣe pàtàkì inú ìgbésí ayé wa ni tábà wo orílẹ̀ ayé lẹ́nì ẹ̀rí pé ilé ayé ti dàrú ilé ayé ti bàjẹ́ kò sí nǹkan kan tá a lè fi tún ilé ayé ṣe àyàfi ọ̀rọ̀ ọlọ́run ọba àlekèọlá ọ̀rọ̀ ọlọ́run tá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tá ń sọ eléyìí tá múlò gbèsè ayé wa tá wá ń sọ fún àwọn ẹlòmíì eléyìí ló lè jẹ́ kí ilé ayé da ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ kèfèrí jọmọ́ àwọn náà ń ṣe gbìyànjú àwọn náà ń ṣe dààmú lórí pé àwọn náà wò ń gbà mí pé ilé ayé ti dàrú ó wá ń ṣàkìtìyàn ṣùgbọ́n akitiyan tó ṣe ọlọ́ọ̀ba ò ní gbà olóhùn ò ní gbà torí wípé kí ni akitiyan yìí àwọn májẹ̀mú tá a gbọ́dọ̀ bá nípa pé èèyàn ṣègbìyànjú kò sí mbẹ̀ ọlọ́wọ́n bá àdékè ọlá ó ní atamuruna nasa bilibiri wa tansawuna anfusakum wa antum tatluna alkitaba afala ta'qilun ọlọ́run níṣẹ́ máa máa pàṣẹ dáadáa ìyẹn máa kọ́ bàjẹ́ ṣùgbọ́n èyí náà ti gbàgbé ẹ̀mí ara yín ọlọ́run níṣẹ́ mi láàka yìí pẹ̀lú pẹ́ kásìrò ọlọ́run kọ́ lọ́ọ́ ní ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ́ bá wà wọn tí wọ́n jẹ́ kèfèrí gbogbo ẹni tó jẹ́ kèfèrí náà yẹn tó bá ti yàtọ̀ nínú sùúrù wọ́dà lọ kò sí káfíìr mùsùlùm gbogbo ẹni tí ò bá ti jẹ́ mùsùlùm káfíìr ọlọ́run ní ẹ̀rí àwọn ọ̀nà yìí ó ní kuntum khayra ummatin ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ̀yin lẹ́ dáa jùlọ ọlọ́run tó dá wa ṣìbó ló mọ̀ wá ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ọlọ́run iṣẹ́ tó dẹ̀dá ò ní mẹ́ẹ̀dá ni al-latif ọba láàánú ni al-khabir ọbọ lóye ni ọlọ́run ọba sọ fún wa wípé ẹ̀yin mùsùlùmí lẹ́ dáa jùlọ ní gbogbo ẹ̀dá fèmí ọlọ́run ọba dá ọlọ́run ní kí ló dé ta'muruna bil ma'ruf ìdí ni fẹ́ máa ń pa àwọn èèyàn láṣẹ dáadáa wàtẹ̀nà haúnà àìlè múnkà ẹ sì tún máa ń kọ aburú fáwọn èèyàn wà tún mi nù nà bìlá ẹ sì tún ní ìgbàgbọ́ ní ọlọ́run náà ọlọ́run ní wàlà àmàna ahlul kitab ọlọ́run ní ẹ̀rí àwọn tá a ti fún tíra ṣáájú yìí yẹ̀wúdí àti nọ̀sọ́rọ́ tó bá jẹ́ pọ́n náà lọ ní ìmọ̀ ní bó ti yẹ kọ́ ni ni làkàna khayran lahu kò bá lóore fún wọn mẹ́nu humul mu'minun ọlọ́run ń bẹ́nu wọn àwọn tó ní ìgbàgbọ́ tó ti pé ńgbà táwọn bíi pé wọ́n sọ wọ́n àlè ọ̀sẹ́lá fún islam wọ́n gbà fàfún ànábì wa kathiru minhum fasiqun ṣùgbọ́n èso pọ̀ jù nínú wọn náà ni wọ́n gbà hasada min indi anfusihim látara pé wọ́n ṣe kéta pé wáyé tí ò ní jẹ́ ìkọ́nù wa lọ́dọ̀ ń gbé dìde gẹ́gẹ́ bí òṣìṣẹ́ táwa jẹ́ náà lárúbáwa ẹ̀ sì rí àlẹ́ ìlú lè dáláwó wátọ̀ ìmọ̀tẹ́rì yìí ò nílùú ìmọ̀ kò nílùú kọ́ wá sọ pé ìlú kan nílùú mọ̀ rárá o ìmọ̀ nílùú o ìmọ̀ máa ń gbé pẹ̀lú àwọn tí wọ́n bá ń ṣerú sí mọ̀ àwọn tí wọ́n bá ń ṣe sábìs tó ń rẹ́ndà sábìs fún mọ̀ tó ń sáàbù ìmọ̀ tó ń lépa bí ìmọ̀ yóò ṣe nídìí nǹkan gbàgbé tó ń lépa bí ìmọ̀ yẹn ṣe máa dàgbà sókè àwọn tí ìmọ̀ máa ń gbé ọ̀dọ̀ wọn nìyẹn ìyẹn làwọn yẹ̀wúdí rò wọ́n wò pé arisalatu baytuhu wọ́n wò pé ìṣe ọlọ́ọ̀pọ̀lọ́ fẹ́ gbòjíṣẹ́ líle akòwò wọ́n rò fẹ́ tó àwọn gbogbo ẹ̀ tó bá ti fẹ́ já lọ́bí ọlọ́gbọ́dọ̀ jẹ́ yẹ̀wúdí ọlọ́run ní kò bẹ́ẹ̀ o Allahu tó máa ń gbé iṣẹ́ ẹ̀ tó bá wọn náà bá lọ́nà kọ́nà máa ṣe ìràn gbogbo wa náà ṣe dáadáa. so ọlọ́run bá ní ìtí òjẹ́ káwọn yẹ̀wúdí àti lọ́sọ̀rọ̀ dáa òun ni wípé àwọn pàdánù yìí mọ́ ni àwa tá a wá ní mọ́ níjọ̀mọ́ yẹ̀bíru wa yankos ìmọ̀ ni náà máa ń lọ sókè ní o ó sì máa ń wálẹ̀ tí ìyọ̀n bá fẹ́ kí ìmọ̀ ní ìyọ̀n máa lọ sókè jẹ́ dídú ìmọ̀ náà kù ẹ máa ṣe àlékún ìmọ̀ ẹ máa ṣe lọ́tún pẹ̀lú máa rántí ọlọ́wọ́n ọba ìmá jókòó gbọ́rọ̀ ọlọ́wọ́ ìmá sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba pàápàá jùlọ ní zamani táwa ni tẹ bá rìn káàkiri orílẹ̀ ayé tẹ bá rí ìdérò pọ̀ sí èyí tó pọ̀ jù mẹ́rin ni pé awẹ́wà ni wọ́n wí mẹ́ àwọn ọ̀rọ̀ tí ó ṣàǹfààní ló pé àsìkò èèyàn máa wá káàkiri ibo mo ti lè gbọ́rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ náà tún pọ̀ káàkiri lóríṣiríṣi ẹlòmíà fẹ́ sọ̀rọ̀ náà àwọn pé káṣáàtú dọ́gbọ́n sí tó bá ní kí ló dé fẹ́ fi ń dọ́gbọ́n sí káwọn èèyàn bá lè wá ní ṣé káwọn èèyàn wá ní ojúṣe sí ẹ àbí kí wọ́n sọ tọ́nà ọba fi mọ̀ ẹ́ ọlọ́run ọba ní máa ń káwọn èèyàn sọ náà lẹ́sà àdẹ́ka hùdà ọlọ́run sọ fáwọn ọbí sọ̀rọ̀ wà àdìyàn sẹ́lá ìwọ kọ́ ló máa ń fa àwọn èèyàn mọ́ náà tó bá ṣe káṣe wá sí ni èèyàn lè mọ wá sí ṣe o ṣùgbọ́n káwọn èèyàn wá gbọ́ wá sí kọ́ tẹ̀lé ọwọ́ ọlọ́run bá ló wà. walakin Allah yahdi man yasha ẹ tó bá wọn náà lọ́nà ọba bá fi mọ̀ náà ànábì sallallahu alaihi wasallam ó ṣe gbìyànjú lórí àwọn tó jẹ́ díẹ̀ ó pọ̀ nu wọn tí wọ́n gbà bí wọ́n ti wá gbàdá ọlọ́run ní fi jẹ ànábì yá sallallahu alaihi wasallam torí ọlọ́run bá ní kí ọlá ó ní wa ma ala rasuli illa al-balaghul mubin ó ní kò jẹ́ kò sí nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yọ̀ lórí okùn jíṣẹ́ bí ó ṣe pé iṣẹ́ tá a fi rán kó jẹ kó sì jẹ lógóńgó ohun tí a bá fi rán ẹ má fi pamọ́ má bẹ̀rù àwọn tó fẹ́ wí fún ẹni tó rán mi iṣẹ́ là á má bẹ̀rù a gbọ́dọ̀ bẹ̀rù ẹ tá a fẹ́ jẹ́ṣẹ́ fún ṣùgbọ́n ẹni tó fẹ́ jíṣẹ́ ọ̀dọ̀ ju kọ́ wa lẹ́kọ̀ọ́ oríṣiríṣi so kọ́nà fi wá ṣe kòǹgẹ́ dáadáa ẹ jẹ́ ká gbìyànjú ká mójútó islam wa ká wá ìmọ̀ nípa islam wa ẹ̀rí tí yorùbá ní ìmọ̀ nípa islam àdánwò ńlá ẹ̀rí ẹlòmíì kèfèrí lè sọ fún pé gbogbo ẹ̀yin tẹ̀ ń kírun ọlọ́run ní ibi dandan náà ìbínú ọlọ́run kó máa bá yìí ẹ̀yin tẹ̀ ń kírun téèyàn kan bá sọ fún wọn mùsùlùmí pé ó wà ló kùránì tó lọ sọ pé ibi dandan ọlọ́run kó máa bá yín ọlọ́run ṣépè fún yín nínú Quran ẹ̀yin tẹ̀ ń kí o mùsùlùmí mélòó ló mọ̀ pé ọlọ́run ní bẹ́ẹ̀ ni alẹ́bí náà kò máa ń sọ láti ní ìta o àwọn tí wọn kì í kí òun dáadáa lọ́lọ́run bá ń bá wí àwọn tó ṣe kọ́ máa ń ráhùn kọ́ máa ń ráhùn láre wọn kì í ẹ̀ àbí wọn kì í kí bó ṣe yẹ kán kì í so lórí jẹ́ pásìkò tá a wà a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀ sí wa a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀ sí wa ní àárọ̀ yìí àwọn tí wọ́n máa ń káàkiri yẹn àwọn jehova wọ́n wá sílé wa láàárọ̀ yìí èyí tó pọ̀ jù tán bá wá mi fún wọn lọ́dí ẹ̀yìn mi ìjẹ́ jẹ́ kọ́ wọnú ilé mosque inú ilé gbogbo àwọn tó ń gbé bẹ̀ mùsùlùmí ni wọ́n a sì fi ní nǹkó tó wa àkókò wájú wọn lẹ̀ lọ ṣùgbọ́n bó ṣe wá láàárọ̀ ìyọkùnrin àtòbìnrin ẹ kọ́kọ́ aburú àwọn èèyàn fẹ́ lọ jẹ́ sí ọlọ́run ọkùnrin àtòbìnrin mélòó mélòó aburú tó ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ nígbà ọdẹ arákọ̀ọ́kọ́ ta ní pàápàá jùlọ torí àwọn ọmọ torí sẹ́yìn bá àtẹ́ǹdì sí wọn táwọn ọmọ náà tó bá bọ́ ọmọ oúnjẹ mi tóun náà wá fún wọn látẹ̀ẹ́sọ̀ pé èmi dáàdì má dá àtẹ́ǹdì sí wọn ṣùgbọ́n èèyàn tó máa ń ká ọmọ lẹ́kọ̀ọ́ látàrẹ̀ ó tá padà lò kò ní dín bí wákàtí kan tá a fi jọ sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ wípé pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ àwọn ẹni yẹn kò súnmọ́ kọ́ nírú ẹ̀káńtà yẹn rí nínú dáwà experience wọn torí bọ́lọ̀ fún mi láǹfààní láti ṣàlàyé òpó ìsìláàmù fún wọn pàápàá jùlọ òpó ìmọ̀ọ́nì mẹ́fà kí ni ìsìláàmù dúró lé lórí lórí ẹ̀. ẹ wá rí sí àwọn èèyàn yìí mo sì di óyé wọn mo lẹ́yìn náà láníyàn tó dáa ẹ wò pé ní nǹkan kan lọ́wọ́ tẹ wò pápá níní tẹ́yìn ti rí ó dẹ̀ wò yìí kẹ́lómi náà jẹ́ àǹfààní ẹ̀ mo ní bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí lẹ́yìn èmi náà tẹ́lẹ̀ náà jẹ́ mùsùlùmí ó tí mo mọ̀ tí mo mọ̀ pé dáadáa ni ó yẹ kó máa wun èmi náà kẹ́yìn náà jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ohun ń fẹ́ yìí ọwọ́ náà ló wà ohun náà ń fẹ́ látọ̀dọ̀ yìí ọwọ́ náà ló wà ọlọ́run sì ṣe àwọn nǹkan kan tó jẹ́ àpapọ̀ lé lórí ṣùgbọ́n àwọn wà tó yàtọ̀ oríṣiríṣi nǹkan lásán ní bọ̀tẹ́ bá wọnú báyìí wẹ̀ rí pé translation oríṣiríṣi ni wọ́n ní the God first story for creating man the God regret for creating man so àti sorry àti pé èèyàn regret pé ìròyìn yóò wá ń ṣe ìròyìn ọlọ́run tó rẹ́tí máa ń regret òun lẹ́nu tó ṣe nǹkan tó wá ń kábàámọ̀ pé ní bá má ti ṣe eléyìí ò sì sínú ìròyìn ká lè fi ròyìn ọlọ́run tó bá jẹ́ ọlọ́run táwa ń sọ yẹn ni torí ọba tí o ṣàṣìṣe ni tẹ bá sọ pé ó wà supreme ó wà perfect kò sí perfection bẹ́ẹ̀ wọ̀ tóbiye nígbà tí ó ṣáàdì bọ́ fẹ́ dọ́gbọ́n sá lọ jẹ́mi pé tó bá ti pàdé ẹ tó dàbí ìbọn rí pé wọ́n á fẹ́ dọ́gbọ́n sá lọ ọ wá fún mi ní pamphlet mo wá sọ fún wọn pé pamphlet yìí máa gbà pẹ̀lú májẹ̀mú kan májẹ̀mú náà ni wípé ẹ máa promise ni pé tẹ bá ti délé ẹ̀yin náà máa lọ wá kọ́pì Quran láti kà mo lè mi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo sọ́ọ̀dì pa àwọn tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó yàtọ̀ sí Islam mo mọ àwọn foundations kọ̀ọ̀kan nípa ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹ̀sìn mo ní so ó yẹ kéèyàn náà mọ àwọn kọ̀ọ̀kan pa Islam mo ní àkọ́kọ́ ni pé a fún yín láǹfààní tó bá mọ̀ pẹ̀ sí àwọn ẹlòmíì láti lè mọ pé kìkì ni wọ́n dúró lé lórí lẹ́yìn náà wàá mọ bó ṣe máa respect wọn tó ra gbọ́dọ̀ respect ara wa Islam sì sọ fún wa pa àgbọ́dọ̀ force àwọn èèyàn ṣe fún o gbọ́dọ̀ jẹ́ oyé wọn kọ́mọ benefit ẹ̀ ni mo ní so màá gba ìwé ìpẹ̀lú májẹ̀mú wípé ẹ̀yin náà lọ kà tó gbà tó máa tún sọ̀rọ̀ ó ní àbọ̀ koran gan wà lórí tí òun mo wà pé bá koran wà lẹ̀ wọ́n bá kọ̀ sí suratul anbiya ní bá tọ́lọ́ ti ní. walakọ́dé katabọ́nà fi zabúrù annal ardo yẹ̀rìfúhà ìbáníyà sọ̀lẹ̀kọ́ ọlọ́ọ̀lá ti kọ́ sínú zabúra ìyẹn tí ìràsọ́lọ́ fún dáwùdù pé àwọn ẹrú àwọn ọlọ́ọ̀bá ni wọ́n máa jogún lẹ̀ ó tó wá fẹ́ fàyọ ni wípé ilẹ̀ yìí paradise mo wá sọ fún mo níṣẹ́ orí tọ́nà ọba ń sọ àwọn ẹni ire mo ní ẹ̀rí pé kí mo ní bá lọ wò nínú kọ́ servant or slaves mo wá karabik ẹ̀ mo ní sórí tí mo ń sọ yìí èmi tí mo bẹ sọ̀rọ̀ yìí mo há kóra nìyẹn mo wá sọ fún mo ní ibi tó kò sí yẹn su tó wà ten pages lónìí mo ní yẹn ó wà ní last page mo ní tó bá tún wá sí Quran ewé báyìí wà mo ló tún wá jẹ́ second verse ní péjì yẹn mo níwárí pé ohun tí mo ń sọ fún èyí sì mo mọ̀ dáadáa ni pé ibi tọ́nà ọba ti sọ ni wàá rí kó kóòtì ẹ̀ èmi dẹ̀ sọ arábìkì ẹ̀ fún ẹ pẹ̀lú bó ṣe kóòtì ẹ̀ bó ṣe yẹ kí gbogbo wa náà ká gbọ́ nǹkan yẹn yé nìyẹn àwọn tá à ń sọ yìí ni síra owó wọn gan kò ṣe é há sórí àwọn ìtọ́ ti tó jẹ́ pé wọ́n ti ẹ̀ ti rí wọ́n ti máàkì ẹ̀ fún wọn nínú ìwé yẹn ó fi ṣe wá sí gbogbo ìgbà pẹ̀lú ẹ̀ náà kò tún dúró nínú ìyàtọ̀ tó wà ní Kùránì nìyẹn ló fi jẹ́ pé ṣe rí gbà mí àwọn èèyàn yìí àwọn náà mú kàn fẹ́ ṣe dáadáa ni ṣùgbọ́n àdánwò tó bá wa mùsùlùmí èèyàn mélòó ló ṣe dáwà ló wa tẹ bá ra àwọn mùsùlùmí tó fẹ́ ṣe dáwà àwọn náà máa ń ní àwọn àdánwò bíi mélòó kan nínú àwọn àdánwò yìí kò kọ́kọ́ sí ìmọ̀ dáwà islam sì yàtọ̀ dáwà téèyàn máa ń fi ìmọ̀ ṣe ni èèyàn specialize lórí dáwà àyàfi kò ti kọ́kọ́ jẹ́ specialist lórí ìmọ̀ ìmọ̀ tó ti specialize lé lórí tó ti wá mọ̀ dáadáa wà wá specialize lórí kó fẹ́ máa kọ́ àwọn èèyàn ṣùgbọ́n kéèyàn kọ́ wa sọ pé dáwà wọ kà ní mí mò ń ṣe dáwà káàkiri pẹ̀lá ìmọ̀ kan ó tó máa bàjẹ́ máa ju tó máa túnṣe lọ ẹlẹ́ẹ̀kejì tó bá jáde ọwọ́ àwọn mùsùlùmí òun náà ni nǹkan ta fẹ́ lò irinṣẹ́ àtìlẹ́lómi ò bẹ́ ṣe dáwà kò símọ̀ àti tí ò nímọ̀ yẹn àti tí wá nímọ̀ ẹ̀rí pé kò sí fọ́ǹd tí mùsùlùmí kan bá decide pé ẹ èmi náà fẹ́ lọ ṣiṣẹ́ ọlọ́run kan lé ní ẹ̀dí awo fàpẹ̀rẹ̀ àwọn tó bá ń lọ jáde tí wọ́n bá ní káwọn èèyàn forúkọ lẹ̀ mọ́ṣáláṣí ẹ lè rí èèyàn tó máa náwó rẹpẹtẹ tó bá wá sọ pé ta ló fẹ́ lọ èyí pé mẹ́wàá mẹ́sàn-án náà mẹ́wàá tó fẹ́ lọ yẹn nǹkan tí ò ní jẹ́ ọ lè lọ owó ni owó ló fẹ́ fi ilẹ̀ lé lẹ́bìrì pẹ́lú mi máa wá lọ kó tó padà dé àdánwò ti dénú ilé ẹ̀ torí pé gbogbo tó yẹ kó ní gẹ́gẹ́ bí provision lé sí tẹ́ bá wà wọn tá à ń sọ yìí ẹ̀rí pé gbogbo ọ̀nà oríṣiríṣi ni wọ́n gbà rí owó ẹlòmíì ò tó ń ṣe tó ń oṣù lé lórí mi so ìgbìyànjú kan ni that is why wọ́n ṣe ń sáré máa bú ohun táwọn mọ̀ nìyẹn wọ́n ti sapá gbogbo tán ní lọ́sàn-án lóru wọn nà lé lórí awálẹ́ ní àbùkù tó jẹ́ pé ohun tá a ní àmọ́ ohun tá a ní àlè ná ohun tá a ní láti protect ẹ̀ láti dáàbò bò lẹ́bi rí wípé nínú gbogbo orílẹ̀ àgbáyé àwọn sádọ́wò bá jùlọ pàápàá jùlọ ní áfíríkà wa ní àwa mùsùlùmí ẹ wo ilé ayé ọlọ́run máa ṣe tàwa dúdú léyà gbogbo tó bá dáa ó máa fẹ́ dàbí páwọn òyìnbó lónìí ẹ̀rí pé gbogbo gbàtẹ́ bá ń rí wọ́n sọ pé ẹ̀sìn tó ń dàgbà sókè ju ilé ayé lẹ́yìn Islam wọ́n fún mi láǹfààní àti wo fídíò kan lánàá tẹ bá rí bọ́ọ̀mù obìnrin kìí rí bó ṣe ń là bẹ́ẹ̀ lọ sáárà ni tóun náà ń pe àwọn èèyàn ẹ̀ sábíyèsí bí ẹ̀yìn èèyàn mi ẹwé kọ̀ fẹ́ sáájí àwọn mùsùlùmí ti fẹ́ gba gbogbo population ilé ayé tán torí pé àwọn mùsùlùmí yẹn èyí tó kéré jù nínú wa bímọ mẹ́rin èyí tí ò bímọ rárá èyí tí ò bímọ rárá á bímọ mẹ́rin ó ní ẹ̀sìn wọn sì gbà wọn láàyè kọ́ fẹ́yàwó méjì bí àwọn ọmọ ti fẹ́ mẹ́ta ó ti gbàgbé pé àwọn kan tún fẹ́ mẹ́rin kọ́ lọ́ bá ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa ẹ̀ ṣàbíjọ mọ́ náà àwọn obìnrin ṣàlù béèyàn bá wá bí wọn mẹ́rin jọ̀mọ́ tó níyàwó mẹ́rin àfa Ibrahim four times four that is sixteen ọ̀nà wá ń ṣe calculation ẹ̀ wọ́n wò ó wípé nígbà tí mùsùlùmí kọ̀ọ̀kan bá bímọ sixteen èyí sì bí méjì ẹ̀yin bí méjì in the nearest future ẹ̀rí pé ní UK lẹ́yìn ohun tí mo sọ sí ẹlẹ́ news ni pé àìmọye churches lẹ́yìn ni wọ́n ti ń tà àwọn òun náà wá ń rà àwọn mùsùlùmí ṣẹ́fẹ́ pé ọ̀lù náà gbogbo ẹ̀ àríbẹ̀kọ́ ọ̀lù ni ó wá di táwọn mùsùlùmí rà tí wọ́n fi ń kírun France fapẹ̀rẹ̀ ojú títì tí mọ́tò gbà kọjá táwọn mùsùlùmí bá ti fẹ́ kí júmọ̀ àwọn àyè oríṣiríṣi ọ̀nà wà kọ̀ ní pé road block àwọn èèyàn wọ́n gba ìsìláàmù láwọn ìlú ìkàkiri débi bí ẹ̀rù ń bá wọn wípé tó bá dọjọ́ wájú àwọn pípù wọn gba wájú ṣẹ́ẹ̀dẹ̀ rí gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan táwọn ti sọ̀rọ̀ máa lọ́sí láti sọ kalẹ̀ ó ní látàkó musa ó ní ọjọ́ ògbéǹde àdìkíyàmọ̀ ní dé o hatta tatlu'u shamsi min maghribiha tí a fi di wípé oòrùn a máa yọ ní ìbùwọ̀ oòrùn a nínú àwọn àfàtọ́ sọ wípé ohun tí ànábì ń gbà lérò sallallahu alaihi wasallam ni wípé ìbùwọ̀ oòrùn ìbò ní west ibẹ̀ ni ìmọ́lẹ̀ islam bá fi wá padà bá jáde àwọn tó ń gba islam jù lẹ́nu àwọn ará bẹ̀rẹ̀ ni nínú àwọn nǹkan tá lórí ti sọ kalẹ̀ ní àsọtẹ́lẹ̀ ó ní islam sì bọ̀ wá jọba filibeyitil abiyam àwọn sọ̀hábò mọ tó ń jẹ́ alibeyitil abiyam white house ibo white house wà jọmọ ó lè yà yín lẹ́nu jọ kan kọ́ sọ wípé ìjọba islam wọ̀ gẹ̀yẹ́ o àsọtẹ́lẹ̀ àlọ́bì ni ò sọ́nà lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ torí pé tó bá jẹ́ majority carry the vote iná lọ ń ṣe nígbà táwọn mùsùlùmí bá ti di majority àbí tó kò sí tọ́lọ̀ ọmọ ò lè ṣe ṣùgbọ́n tẹ bá wà àwọn èèyàn dúdú àdánwò ló wá ń bá wa lélẹ̀ látara poverty àìrídìí àríwò látara ìsọ̀ látara ìmọ̀kan ẹ̀ wá rí lẹ́nìí yusuf rọ́jùlì mọ́mìnàn ẹ̀rí èèyàn kan mùmìnì ní láàárọ̀ nígbà bá dẹ̀ máa rí rọ̀lẹ́ òun náà tún wá máa fọwọ́ sọ̀yà kó o dìdí kẹfẹ́ rí ẹ wá wò pé mi táyé lagídé léyìí ṣùgbọ́n kí ló fàájọ mọ́ gbogbo àwọn wẹ́ẹ̀sì tá a sọ fún ọ̀nà nígbà síláàmù yìí àwọn èèyàn ṣe wàhálà wọ́n ṣe gbìyànjú wọ́n ṣe wàhálà wọ́n ṣe gbìyànjú tẹ bá wo ní UK ìgbà wo ni islam ṣe ti kó gùnkè lọ láwọn ọbẹ̀ yẹn wọ́n ti ní islam channel nílẹ̀ yorùbá bí islam channel yà tẹ́bá lórí tv àfi bí pọ̀ mùsùlùmí ò sí nàìjíríà tẹ́bá lórí rédíò àfi bí pọ̀ mùsùlùmí ò sí nàìjíríà tẹ́bá lórí orí social network àfi bí pọ̀ mùsùlùmí ò sí mbẹ́ ibi kan tẹ́ ti máa rí wọn òun náà níbi tó bá ti ń búra wọn lóko tó bá ti ń búra wọn àrí social network gẹ́gẹ́ bí ibi tá a ti ń kọ́ra wa lẹ́sìn ló fi jẹ́ pé ẹ̀rẹ́ tí ò mọ nǹkan kan pa snap òun náà lè kí apá kan mọ́lẹ̀ ó ní apá alágbájá kèfèrí ni ẹnu àti gbà torí pé social network ó fàyè lè bá rí fún ṣẹ́gbẹ́ pé téèyàn bá lọ sí media house kan sè tẹ́lẹ̀ fẹ́ wá bú èbú ni àwọn náà lè advice kí rárá ibi ìkọjá ibi èèyàn ti wá gbé kíbi tó ti máa sọ bóyá fifty thousand naira pàtàkì mi ni tí o bá ti jù bẹ́ẹ̀ lọ dànù dànù ń sè ṣé bẹ́ẹ̀ ló ti máa dókè wá gbé ṣùgbọ́n social network kò sí sẹ́ńsọ̀ ń bẹ̀ èèyàn kan lè débẹ̀ léde kó sọ̀rọ̀ kó sọ̀sọ̀ kú sọ kó tún débẹ̀ lọ́la tó bá ní ìwọ ló sọ báyìí kó ní mi sọ bẹ́ẹ̀ kó ní wọ́n káàmù àkáǹtì òun àbí so ló fi jẹ́ pé kọ́nà ń ṣàánú àwa mùsùlùmí gbogbo àwọn nǹkan yìí ojúṣe ni tọ́nà bàbá bí wá fali yorùbá lè kò ṣááhí àlọ́kọ́ọ̀nì àlọ́bìlẹ̀ tó bá wà ń bílẹ̀ ni ohun tí mo sọ yìí sọmọ màálí wọ̀sẹ́làm kó mo dé sí gbogbo àwọn tí wọ́n fi ń bí nígbà tó ṣe hajjatul wadaa hajj tó ṣe tó fi dágbére fáyé òní fali yorùbá lè kò ṣááhí àlọ́kọ́ọ̀nì gbogbo ẹ̀yin tẹ́ wá bí ohun tí mo ń sọ ní ní àyè yìí èyí náà lọ sọ fáwọn ẹlòmíràn ló fi jẹ́ pé téèyàn bá wà níbi tó ti ń gbọ́ wá sí èyàn ń fàsìkò yẹn ṣeré èyàn ń fi rojọ́ èyàn ń fi sùn torí pé wá sí tó gbọ́ yẹn ọ̀rọ̀ náà ní kíwọ́ náà lọ sọ fẹ́ lómi ṣùgbọ́n gbà tí wọ́n ń sọ ó ti sùn lọ ó ti sùn lọ tí lẹ́bi rí pé àwa mùsùlùmí a ní láti yí padà a ní láti yí padà sòkè bára àwọn èèyàn bíi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìjókòó wọn a máa sọ fún yín fáwọn eléyìí gan kò ń ṣe pọ́n wá ṣe nǹkan kan tó ṣe pàtàkì tẹ́bá wá láwọn èèyàn tí wọ́n ń tú irọ́ fún tí wọ́n bá jókòó báyìí á fẹ́ dàbí pé ẹ tó ń sọ̀rọ̀ gan wọ́n fẹ́ lọ fún ẹnu ẹ̀ lánàá so àwọn èèyàn tó wá wò wọ́n gan wọ́n jẹ́ kó máa rí wípé ah, ẹ rí pé ń bomi táwọn ẹlòmíì bá ṣe pákéjì fún jókòó wọn wọ́n lè fi yan àwọn kan pé tó bá yà sí sọ̀rọ̀ ṣùgbọ́n máa wá kúbà tí ó ti yé gbogbo ẹ̀sìn ní ó lè jẹun tápà ń fún fún wọn bí ó lè jẹ ẹ̀rọ ni ẹ sáàmù ọlọ́run wà sí ilẹ̀ Yorùbá wa ní nígbà táwọn Yorùbá ṣe pa aláwọ̀ kúbà ẹlòmí àwọn bá ah, ó dàbí gbọ́dọ̀ tó ń sọ lọ́wọ́ yẹn òun náà bá tí ọlọ́ ọba sọ ó ní fàyídà kúrò alukur'an fẹ̀sẹ̀mì ìrùnàbù wà síjù ọlọ́run lọ́ba ti ka kuran fún yín wọ́n sọ̀rọ̀ ọlọ́run fún yín fàsẹ́mì ìrùnàbù ẹ̀dá kẹjẹjẹ wà á síjù kẹ ìtẹ́tí bẹ̀rẹ̀ jẹ kò ní pé kéèyàn dákẹ́ nìkan èèyàn lè dákẹ́ kó má concentrate ọlọ́run ni ẹ̀ dákẹ́ ẹ̀ tún wà máa tẹ́tí ẹ̀ tẹ́tí ẹ gbọ́dọ̀ fàsìkò ríra rẹ̀ àsìkò bá ṣe jókòó ń bí ń sìn tá a bá jókòó ń bí a tún ní àwọn nǹkan míì tá a tún lè fàsìkò yẹn ṣe tó àsìkò téèyàn bá fi jókòó yẹn èèyàn gbọ́dọ̀ máa wo gbókè yẹn bóun ti fẹ́ ṣe àǹfààní tó ga jù lọ ní jókòó yẹn tó kọ́nà ọba kò fi wá ṣe kò gé dáadáa àwùjọ wa a ní ìdíkà ṣe dáwà a ní ìdíkà fi àwọn ọ̀nà sẹ́sìn àwọn ọ̀nà ń sọnù mùsùlùmí sọnù ká má wàá tó sọ̀rọ̀ pé kéfì rí ẹ wa wo àwa mùsùlùmí ẹ̀rí pé gbogbo dáwà wa pátápátá ó tún sẹ́ńtà lórí àwọn mùsùlùmí torí pé mùsùlùmí gan ti kọ́kọ́ ó ti ó ti rin jìnnà so priority sí ni wọ́n ní kí lọ́ọ́ bá jó ni tó bá jó tọmọ ẹni gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ tààrẹ ẹni la kọ́kọ́ máa ń gbọ̀n lọ́nà bó ti ṣe rí nìyẹn ọlọ́ọ̀ni yáyọ alẹ́ nínú amọ́lù ọlọ́ọ̀ni ẹ̀yìn onígbàgbọ́ òdòdó kú àkútàkùn ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín wà àríkù nọ́rọ́ àti àwọn ará ilé yóò kúrò nínú kéèyàn tó ń ṣọ́ta àwọn ọmọ wàá ṣọ́ta rẹ̀ nù ìwọ bàbá tó rí òkì tó wá kọ̀ǹtẹ́ làwọn ọmọ pé kán kírun à kí dàbí náà kù dì bẹ̀rẹ̀ lórí ara ẹ̀ ìyẹn ni wọ́n tún bá wa ní Friday wàá bẹ̀rẹ̀ lórí ara ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sí Ibn Abbas nígbà tí kan lọ bá pé ya ibnu abbas ìrẹ́ ibnu abbas èmi náà fẹ́ jẹ́ mo fẹ́ jó ní wàásí àgbáyé mo fẹ́ máa ṣe wàásí káàkiri mo fẹ́ máa ṣe public lecture mo fẹ́ máa ṣe wàásí ní mọ́ṣáláṣí kódà tí má tún gbónú mọ́tò mo tún fẹ́ máa dìde kí n máa ṣe wàásí fáwọn èèyàn káàkiri ibnu abbas radiyallahu anhu ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ní gbéra ẹ sí orí òṣùwọ̀n lẹ́gbẹ̀ẹ́ áyà mẹ́ta kan tó o bá ti wá rí fún pass lẹ́gbẹ̀ẹ́ àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní bẹ̀rẹ̀ ṣíṣe wá sí ṣùgbọ́n tó o bá ti rí wípò pass five day agnostic wá sí tó fẹ́ máa lọ ṣe fáwọn èèyàn yẹn bọ́ sínú kọ̀ọ̀rọ̀ yàrá ẹ̀ kódà kó lè prepare ìsinú pépà kó kọ́ kó wá bẹ̀rẹ̀ sí máa ṣe wá sí ẹ̀ fúnra ẹ̀ fàyínì tá àgọ̀ tẹ́mi ẹ̀ náà bá ti wá gbà wá sí i òdì jókòó sí ìwọ nìkan pẹ̀lú wa sáré òun ṣe wáàsí fún rẹ tẹ́mi ẹ bá ti wá gba wáàsí nígbà yẹn o wá lè bọ́ ta kò bá lọ ṣe wáàsí fáwọn ẹlòmíì ó ní àyà mẹ́ta náà ní fọ́nà ní yáyọ alẹ́gbìnà àmọ́lò ó ní àtàkùrú náà náà sàbìlìbìrì wọn tàn sáwọn náà fún takó wà á tún tàkùrú náà kìtàbà àfàdà kàkìlò ṣé ẹ fẹ́ máa pàṣẹ dáadáa ẹ sì máa kọ ẹ̀yìn làákàyò ó lẹ́lẹ̀ kejì ọlọ́run bá ní yáyọ́ ẹlẹ́bí náà mọ́ni ní wọ́n kò lóra máa la tàfàlù ẹ̀yin onígbàgbọ́ òdodo kí ló dé tẹ̀ wú lẹ́nu ohun tẹ̀ ṣe níṣẹ́ kábọ̀rọ̀ mọ́kítàmí ń dàmá ya nǹkan kóòlù máa la tàfàlù á ah, ẹ̀ṣẹ̀ ńlá ní lọ́dọ̀ ọlọ́run pé kẹ́ ẹ máa wí ohun tẹ̀ ṣe. ó lẹ́lẹ̀ kẹta ó ní ọ̀rọ̀ ànábì ṣùáì tó ní wàhálà orí àná ọkọ̀ nípa kò àwọn nǹkan tí mo sọ fún yín pé tí mo kọ̀ fún yín yẹn mi ìfẹ́ yapa yín lórí ẹ̀ àwọn èyí tí mo ní ẹ máa ṣe mi ìfẹ́ yapa yín lórí ẹ̀ ó ní ìwọ náà tó fẹ́ sọ fáwọn èèyàn ìwọ náà gbọ́dọ̀ jẹ́ tó kì í yapa lórí tó ń so gbogbo àwọn eléyìí ó ń pè wá lọ síbi wípé kí ni ọ̀rọ̀ yàn ní fún wa káwa náà gbìyànjú bọ́nà bá ṣe fún wa ní kápámọ́ ká bá ṣe dáwà ṣe ibi ká bá tún wá ráwọn èèyàn tí wọ́n jókòó ohun táwa náà bá ní a gbọ́dọ̀ fi ràn wọ́n lọ́wọ́ tí ẹ bá wo àwọn tó wà láwùjọ wa lẹ́nu ọ̀gọ̀rọ̀ àwọn tó dúró lórí ẹ̀sìn wọ́n máa ń jókòó tì í ẹni pé wọ́n láwọn òṣìṣẹ́ lóríṣiríṣi ìyẹn ló ń jẹ́ káwọn iṣẹ́ yẹn lọ wọ́n láwọn èèyàn tó ṣe pé tóun bá fẹ́ resume sọ́fíìsì ibi tó ń resume sí ti ẹni yẹn mọ́ṣáláṣí mélòó ló ní ẹ tó jẹ́ wípé ó rìn sóhùn síbẹ̀ láràárọ̀ mọ́ṣáláṣí mélòó yìí tó kéré jù ní iṣẹ́ nígbà tí kan náà àwọn àfáà ń ṣe wá sí ibìkan jọ kan ó ní gbogbo àárẹ̀ èkó ifá pẹrẹ tẹ bá ti gba àdúgbò kan kọjá tẹ̀ ń gba ibìkan lọ tẹkọ̀ gbóòórùn tọ̀ tẹkọ̀ déédéé gbóòórùn tọ̀ bí kan ó ní ẹ̀wọ̀ ẹ̀gbẹ́ yín dáadáa ó súnmọ́ pé mọ́ṣáláṣí wà bẹ́ẹ̀ tó ilé ìtọ̀ wọn ló àwárẹ̀ tó wù kí ẹ̀wù gòkè nínú ọ̀nà tí mi fẹ́ gbà sórí eré bó tiẹ̀ kan lọ́sẹ̀ tí èmi náà tiẹ̀ máa fọ mọ́ṣáláṣí kì í máa fọ tọ́ílẹ̀tì ó wà lè ṣe òkè èmi àgbàgbàlẹ̀ táwa máa ṣe lè. tó gbogbo àwọn eléyìí náà ojú ọ̀nà dáadáa ni torí wọ́n sìn ó ti ṣe rọrùn fáwọn èèyàn láti wá mọ́ṣáláṣí wá sí ìjọsìn ẹlòmíì ìdí tí òbí lọ mọ́ṣáláṣí ah, wọn náà wá fún olówó owó àti mọ́ṣáláṣí yẹn lọ́tún débi pé táwọn èèyàn bá wọ bẹ̀ èsì gan tún wà bẹ̀ ẹlòmíì gan dúpẹ́ sí ní àkùdẹ máa lọ mọ́ṣáláṣí lọ sí ni irú ẹni bẹ́ẹ̀ sásìkò ló bá tó aláǹfààní láti kí sásìkò so gbogbo àwọn eléyìí kọ́nà ti ṣèrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa àwa mùsùlùmí ajìnàfẹ́sìn wa kí sì ló fà ààrẹ nìkan wa àwọn tí wọ́n tún di àfàlà àwùjọ wa ìsìláàmù wà báyìí àwọn wà báyìí ni àdánwò míì tún nìyẹn ṣùgbọ́n tó tún kó báwọn àfáà yìí náà ìtawà mùsùlùmí tún fà bẹ́ẹ̀ náà pọ̀ ẹni tó jókòó ti fóun kọ́ ọmọ ń kéwù ó ní káwọn ọmọ máa sọ hundred naira lóṣù àwọn òbí ìdí àti fi èpè sí ọmọ ẹni nígbà ọmọ bá lọ tó ní káwọn gbowó lè kí wá àwọn àpòṣe mọjú owó lọ báyìí lórí hundred naira lórí hundred naira so kọ́lọ̀ kò tún wá ṣe ló fi jẹ́ pé gbogbo ọ̀nà tó ní kálukú bá lè fi dá sí agbọ́dọ̀ máa dá sí tó bá fọmọ sí lè kéwú ìmá san owó lè kéwú déédéé nínú tó lè fi ran àfáà lè kéwú lọ́wọ́ ni táfà yìí bá ń jẹ tó ń mu pẹ̀lú ìrọ̀rùn ájú òun náà lọ́rùn kò ní jẹ́ kó náà wà ní àwọn àfáà babaláwo nílẹ̀ Yorùbá wa lé nìí tẹ bá kó àwọn àfáà lẹ̀ ẹni tó ti di babaláwo pọ̀ nù wọn a máa ń sọ fún wa ẹni tó lórí ìlú àwọn ègùn náà tó fẹ́ lọ gbàgbára tó débẹ̀ tán ló máa mutí ó mutí wọ́n ló máa pàjá á pàjá láti fi irúbọ fún òṣì àwọn táwọn ń bọ ó sì ṣe bẹ́ẹ̀ tóótọ́ níbo ti parí ẹ̀ òṣì á bá sọ̀rọ̀ ẹ̀yà nílè fún lágbára torí pé kò ṣe ọmọ wa nígbà táfa ìwà padà délé tó ń sọ fáwọn èèyàn ní àwọn tó tiẹ̀ wá ń du òun jù ní pé òun ti mutí òun tún ṣe bọ́ òṣòtú wá fún un lágbára ó túbọ̀ sí pé kálóòṣà yẹn fún un lágbára inú ẹ̀ ò ní bàjẹ́ àmọ́ òye náà máa gàn fúrú ràn nínú ni àwọn àmà tọrọ àforíjì ìyẹn ò ní ó má lo agbára òṣà yẹn náà tí ó ti yé mélòó mélòó apá tó jẹ́ pé òun ti kú olú Islam tẹ wá ní kó máa pe àwọn èèyàn sínú Islam inú mọ́tò tó ń gò sínú ẹ̀ tẹ ní kó pe àwọn èèyàn síbẹ̀ sòkọ́nà kó ṣàánú fún wa so iṣẹ́ yìí iṣẹ́ gbogbo wa ni. oníkálukú wá ṣe ní ọ̀nà tí ọlọ́run bá di ọlá bá fi fún ní kápá kọ́nà fi ṣe ní kankan wa kọ́nà fi wá ṣe kò jẹ́ dáadáa. lẹ́yìn eléyìí ohun tí a ti ń òun ni ọ̀rọ̀ nípa àrùkádùn lè fi máa nínú síra wa àdùrúsùn mùhímà yà á mẹ́sìn òmùnà àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí ibi tá a wá ni wípé eléyìí jẹ́ hálùkọ́ ilé ibi tá a bá dé òun náà ni àrùkánù lè ìmá àwọn òpó ìgbàgbọ́ a sì sọ fún wa pé mẹ́fà ni ní ọ̀sẹ̀ tó kọjá a ṣàlàyé fún wa pé òpó alákọ̀ọ́kọ́ àlè ìmánu bìlà oníká nígbàgbọ́ ní ọlọ́run ìnígbàgbọ́ ní ọlọ́run a sọ fún wa pé ní ṣókí ó kò kan mẹ́rin sínú àlè ìmánu bí wùjúdìlà àkọ́kọ́ ni ká ní ìgbàgbọ́ pa bíbí ọlọ́run pé kọ́kọ́ ń tó ń di ọlọ́run ká gbà bẹ́ẹ̀ ọlọ́run ni Allahu khaliqu kulli shay ó ní Allah lọ́ba tó dá gbogbo nǹkan a gbọ́dọ̀ gbà mọ́nà ọba ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ká nígbàgbọ́ mọ́nà ọba yìí òun ni a ṣẹ̀dá wa òun lọ́ba tó dá wa àrùbíyá òun lọ́ba tó dá wa òun ló pèsè fún wa òun ló darí àlámọ̀lé wa ikú wa ayé wa àlàáfíà wa ìgbádùn wa jíjẹ mímu wa ọ̀wọ́ ẹ̀ wa ó jẹ́ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta al-uluhiyya àwọn ilẹ̀ ìbáàdà agbọ́dọ̀ mẹ́fọ́ náà yìí òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí jọ́sìn la ma'buda bi haqqin lahu kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn àyàfọ́ náà lẹ́yìn náà lillahi al-asma'ul husna wa sifatul ula agbọ́dọ̀ gbapọ́ náà yìí ó ní àwọn orúkọ àwọn orúkọ tó rẹwà àti àwọn ìròyìn tó ga nígbà tí àwọn tí àwọn àlejò tí mo ní mo nílé nì nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ọlọ́run wọ́n ní ṣe mo mẹ́ pé ọlọ́run ní àwọn orúkọ mo ní bẹ́ẹ̀ ni jésù ò sì sínú orúkọ ọlọ́run mo ní ṣẹ́rí nínú islam ọlọ́run yóò yé wa kó o ní orúkọ àlọ́bí sallallahu alaihi wasallam ní lillahi tis'un wa tis'una isma ó ní ọlọ́run bá ní ninety nine names àwọn orúkọ ìtújú bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ ní allah èyí tó tóbi jù lọ́bẹ̀ òní gbólóhùn Allah arrahman arrahim almalik alqudus assalam almumin almuhaimin gbogbo àwọn òròyìn ọlọ́wọ́ báyìí àti àwọn orúkọ ẹ̀ torí gbogbo orúkọ lè máa mú ìròyìn jáde ń bẹ̀ ṣùgbọ́n kò ṣe gbogbo òròyìn la mú orúkọ jáde ń bẹ̀ wọ́n fi máa sọ wípé báàbù àsìfáàtì ilẹ̀kùn ọ̀rọ̀ nípa ìròyìn hausa ó fẹ̀ ju orúkọ lọ ìròyìn ọlọ́run ó pọ̀ ju àwọn orúkọ rẹ̀ lọ torí pé gbogbo orúkọ la máa yọ ìròyìn jáde kú mbẹ ṣùgbọ́n kò ṣe gbogbo ìròyìn la lè yọ orúkọ jáde mbẹ wọ́n máa ń wípé lòun ọba tá a máa ń fún nínú ẹ̀ ni pé a máa ń sìn orúkọ ẹ̀ ní wípé ẹtí máa ń fúnni lálàáfíà àti fi ìròyìn ẹ̀ náà nìyẹn pé òun ọ̀dọ̀ ẹ̀ lálàáfíà wà tó bá sọ pé arahman ọba àjọ ọba tí máa ń kẹ́ ni ni àti fi ìkẹ́ àti fi ìròyìn ẹ̀ ṣùgbọ́n nínú àwọn ìròyìn ọlọ́run wà a lè yọ orúkọ jáde ń bẹ̀ fọlọ́run ọlọ́run ni wàkọ́dìbà Allahu alayhim ọlọ́run ni Allahu bínú sí wọn àlọ́wò láàánú wọn ó ṣẹ́bi ilé wọn ṣé mọ̀ wípé nínú ìròyìn ọlọ́run ni pé ọlọ́run máa ń bínú tí a máa wá sọ ọlọ́run ní àlọ́gọ́ dìbò ká wá sọ pé ní orúkọ náà ọba ni ọba ti máa ń bínú kéèyàn kan wá fẹ́ sọ ọmọ ẹ̀ lórúkọ kó ní abdulgọ́ dìbì pé ẹrú ọlọ́run ọba ti máa ń bínú rárá torí kọ́ náà sọ̀rọ̀ ẹ̀ ní àlọ́gọ́ dìbò ọlọ́run bá lóun máa ń láàánú èèyàn ó máa ń ṣẹ́bi ilé èèyàn kọ́ wá sọ̀yàn kan pé kéèyàn bá aláàrínù lọ́lọ́run pẹ̀lú orúkọ náà ni aláàrínù rárá o kéèyàn kọ́ sọ wọn lórúkọ pé abdullahi rárá o a lè sọ bẹ́ẹ̀ kágbà náà ní àwọn ìròyìn a sì máa fi ròyìn a ní fi ròyìn kàn mí nọ́ọ̀fì àwa ìsúbà àjàjì àwọn ọ̀rọ̀ ìtọ́nà ọba bá fi rinlẹ̀ fún ìyá fi rinlẹ̀ àwọn ìtọ́nà ọba bá ti wú pé òun ò ní òun ò ní ọlọ́ni lamiyá nínú wa lamiyúlà nínú ìròyìn ní pọ́nà ọba òbímọ torí pé tó bá bímọ àtẹ̀ntà bí wọ́n máa ń ní bùkátà sára wọn ṣùgbọ́n lọ́wọ́ ní bùkátà sọmọ kí ló fẹ́ fọmọ ṣe lórí jẹ́ pé ká fọmọ ròyìn ọlọ́run àbùkù ni à ń kọ́ náà lábùkù kò ní kéèyàn sọ fọ́nà ọba bímọ ọba tí ò bímọ ni. eléyìí jẹ́ soki nípa ọ̀tá sọ nípa tọ́lọ́wọ́n ọba àwa sọ fún wa nípa àwọn màláìkà náà nípa wípé àwọn màláìkà yìí mọ̀kùlùkọ́sì lùrọ̀ níyà ẹ̀dá tá a dá látara ìmọ́lẹ̀ ni wọ́n gẹ́gẹ́ bá lọ́wọ́ ìṣe sọ fún wa sallallahu alaihi wasallam pé wọ́n dá àwọn látara ìmọ́lẹ̀ wọ́n iná tí ò léwu kù ibẹ̀ láti dá wọn wà kó lè pa ádámù mímọ òun sì fàlàkù ọlọ́run sì dá ádámù látara tó ti ròyìn fún wa látara iyẹ̀pẹ̀ lọ́nà ọba ti dá ádámù àti sọ fún wa àwọn nǹkan oríṣiríṣi ń pa àwọn màláíkà òpó ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ la wá dúró sí níbi tá a ti dúró sí òun náà níbi pé àwọn màláíkà láyà tẹ̀sí fún nàbí dùkúrọ́tì awìlì onóòtà ibi tá a dúró sí ni wípé a kì í ròyìn àwọn màláìkà pẹ̀lú wípé bóyá ọkùnrin ni wọ́n àbóbìnrin ni wọ́n a kì í ròyìn wọn gẹ́gẹ́ bíi pé ọkùnrin ni wọ́n àbí obìnrin ni wọ́n tí a bá ń sọ̀rọ̀ nínú àwọn èdè kan bóyá dé òyìnbó àbédè lárúbáwá ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tí wọ́n máa lò wọ́n máa ń lo ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ pa ọkùnrin nísìnyí fàpẹrẹ tí ìwà bẹ sọ̀rọ̀ pa jìbìrì láàrin ìsàlám lébi òyìnbó kí la bá lò kí iná la bá lò fún àbíbẹ̀ kọ́ ni tó jẹ́ tọkùnrin ṣùgbọ́n mi bá bí àlọ́kọ́làbà ìdí ni wípé ohun tó bá jẹ́ nǹkan tó pé tó jẹ́ nǹkan tó lágbára ohun tá a máa fi ń ròyìn ẹ̀ òun ni nǹkan bíi tọkùnrin torí pé ọmọ ẹ̀mí èèyàn ọkùnrin ní agbára ju obìnrin lọ àtìrígbọ́n màláìkà yìí ẹ̀dá tó lágbára ni wọn ló fi dé pé ẹ̀rí pé ní ọ̀dọ̀ àwọn olóyìnbó nígbà míì tí wọ́n bá fẹ́ ròyìn èṣù tí wọ́n bá fẹ́ ro sọ̀rọ̀ nípa satan wọ́n máa ń lo pronoun she bíi pé èṣù bíi kó obìnrin ni nígbà míì táwọn òyìnbó bá fẹ́ sọ̀rọ̀ ṣòdìyé àwọn màláìkà á ní àní máa ròyìn wọn gẹ́gẹ́ bí ọkùnrin àbóbìnrin téèyàn bá ti sọ pé obìnrin làwọn màláìkà ìdájọ́ islam ní pé irú ẹni yẹn kẹfẹ́ rí o téèyàn bá wá sọ fọkùnrin làwọn màláìka irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ ni nínú Qur'an lọ́nà nínú lẹ́dínà la yu'minuna bil akhirati la yusammuna al malaikata tasmiyata al unsa ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n nígbàgbọ́ ní àlùkìyámọ̀ wọ́n máa tòlẹ́lù mi ìlú wọn sọ pé àwọn ọmọ obìnrin ọlọ́run ọmọkùnrin ní jésù ṣùgbọ́n àwọn màláìka ń kọ́ ọmọ obìnrin ọlọ́run ni wọn ọlọ́run sì lóhun òdùbọ̀ àwọn ẹlòmíì kan sọ pé ìyàwó ọlọ́run náà màláìka ṣe rí tó bá sì ti ń sọ̀rọ̀ màláìka àwọn àwòrán tí àwọn nọ̀sọ́rọ́ tí wọ́n ti gbé bí àwùjọ yẹn ẹ jẹ́ ká máa gbé kó ńlá káyé wa o tó bá ti ń sọ̀rọ̀ màláìka ṣẹ́mi fáwọn tí wọ́n ṣe mùsùlùmí láwùjọ wa kí ló máa ń pè màláìkà wọ́n á ya èèyàn àwọn èèyàn yẹn wá ní òyìnbó náà máa ń jẹ́ àbọ̀dé èèyàn dúdú tiẹ̀ fi ṣe wọ́n òyìnbó náà máa jẹ́ wọ́n á wá ya bí ìyẹ́ ìyẹ́ iye báyìí wọ́n á wá gbé sẹ́yìn ẹ̀ báyìí á wá máa fò lókè bí plane bọ́ọ̀ màláìka ṣe rí kọ́ yẹ̀ tó náà màláìka wọn ò dàbí èèyàn wọ́n yàtọ̀ àlùjọ náà di èèyàn ẹ wo àwọn erin elephant àtọ́mọ ẹ̀dẹ́ èèyàn ṣáájú ọ̀ra ni ẹ̀dá ọ̀tọ̀ ni wọ́n ẹ̀dá ọ̀tọ̀ làwa náà àwọn àbìjọ̀nù ẹ̀dá ọ̀tọ̀ ni wọ́n nígbà tá a rí wọn rí bó láti fẹ́ mọ ọmọ ṣe rí ọlọ́run ò dẹ̀ sọ fún wa wọ́n ṣe rí gẹ́lẹ́ ó kàn sọ àwọn ọ̀rọ̀ yìí wọn fún wa ni àwọn màláìkà ọlọ́run ò sọ bọ́ ṣe rí gẹ́lẹ́ fún wa àwọn ìròyìn wọn ló kàn sọ pé alihamdulilayi fatiri samawati wal ọlọ́ni ọpẹ́ ní fọ́nà ọba ọba tó dá sọ́mọ̀ tó dálẹ̀ ja'ilul màláìkà rusulan uli ajnihati òun ní ọba tá a dúpẹ́ fún yìí òun lọ́ba tó dá àwọn màláìkà ó sì ṣe wọ́n ní ẹ tó ní ìyẹ́ mọ́tínà ó lẹ́nu àwọn tó ṣe pé si ti fi ẹ̀ méjì péré ni fi ìyẹ́ wẹ́wọ́n ti fi ẹyẹ tí wàá lọ jẹ́ pé èèyàn fi wé ti ẹyẹ ni àbí tá dìyẹ ṣe é pé bí kéèyàn kan yọ fẹ́dà ẹyọ kan tá fẹ́ retí tí irú yẹn ni màláìkà máa ní tàbá wà máa rò bá lágbára ni tí ó ti yé lè fi wéra wọn ọlọ́run ló ń wọn èyí tó ní ìyẹ́ méjì ó ló ń wọn èyí tó ní ìyẹ́ mẹ́ta ó sì ń wọn èyí tó ní ìyẹ́ mẹ́rin ẹni tọ́lọ́ bá ti fẹ́ ẹ̀dá tọ́lọ́ wa da ọ̀nà ajẹ́ kó nǹkan ti ètùtù bẹ́ẹ̀ lọ ànábì sallallahu alaihi wasallam ó ní jìbìrìl ó ní ìyẹ́ mé ó ní ìyẹ́ six thousand three thousand lẹ́gbẹ́ kan three thousand lẹ́gbẹ́ kejì tó bó ló ti rí pàtó jọmọ́ àmọ́ èdè jẹ́ díẹ̀ nínú àwọn òròyìn tá a sọ fún wa nípa ọmọlẹ́kà la yusharikuna al-bashar fi sifatihim al-madiyya ẹ rí àwọn màláíkà yìí alamuna akhar mutakilu bidati àgbáyé kan làwọn náà tí wọ́n dá dúró báwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà bá ti jí àgbáyé kan bẹ́ẹ̀ náà làwọn màláíkà náà jí àgbáyé kan ẹ wá rí àwọn màláíkà yìí àwọn nǹkan tá a máa fi ròyìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn òní wàlákin láhùn kódórọ́tù tẹ̀síìlì wàtàmọ́fì ṣùgbọ́n màláíkà wọ́n ní àǹfààní nínú orí tọ́lọ̀ ọba ṣe fáwọ́ òun ni wípé wọ́n lè fa àwọ̀dà ní ipò tọ́lọ̀ ọba dá àti àwòrán tọ́lọ̀ ń dá wọn yẹn ní ti wọ́n lè di nǹkan mí àwọn ẹ̀dá tọ́lọ̀ ọba dá kí wọ́n paradà lásìkò kan wọ́n lè di èèyàn gẹ́gẹ́ bí tàmásàlà láhà gẹ́gẹ́ bí ọlọ́run tó wá láwòrán èèyàn bó ṣe wá bá ànábì sallallahu alaihi wasallam nínú hadith láti sọ fún wa lọ́sẹ̀ nínú kan sẹ́yìn pé ó wá bá ànábì sallallahu alaihi wasallam wọ́n ní arákùnrin kan dé wá bá wọn tọ́lá àìsọ́lá àlẹ́nà rọ́jùlù ṣẹ̀dínú bayab arákùnrin kan tí gbogbo orí ẹ̀ funfun tí gbogbo aṣọ ẹ̀ funfun láyúrò àlẹ́yìn sáfà àrí àmì kó ń ṣèrìn àjò láàárẹ̀ wala ya'rifuhu minna ahad kò sì sẹ́ni tó mọ̀ nù wa hasa jalasa ila nabi sallallahu alaihi wasallam ó sì jókòó lọ́dọ̀ ànábì fasinada rukubase ila rukubase ó fi orúkún tiẹ̀ báyìí ó fi kan ti ànábì báyìí ní sallallahu alaihi wasallam wa wada'a kaffayhi ala fakhidhayhi ó sì gbé páàmù méjèèjì báyìí ọwọ́ ẹ̀ báyìí ojú ọwọ́ ẹ̀ báyìí ó sì fi lé orí ìtàn ànábì sallallahu alaihi wasallam ó sì bẹ̀rẹ̀ sí í lọ́wọ́ ọ̀rọ̀ nípa islam nípa iman nípa ihsan tó màláìka náà ni inú àǹfààní tí ọlọ́ọ̀bá fún wọn nìyẹn o. fakọ́dé sábàtà náà Jibril alayhi salam kàmásálà lè sẹ́yìn láti Maryam basharan sawiyya ọlọ́ọ̀bá sọ fún wa pàtí Maryam ó ní wá kúrò fil kitabi Maryam ọlọ́ọ̀ sọ fún alọ́bí pé rántí o nípa ọ̀rọ̀ tí ọlọ́ọ̀ sọ nípa Maryam idh ba'athat min ahliha makanan sharqiyya nígbà tí ó lọ sí apá kan ní ibi apá kan tó jẹ́ eastern part of the country tọ́lọ́ ọba ló lọ síbẹ̀ tó ó dìnà sáwọn ọ̀yàn ẹ̀ fatakọ́dà mi dúró ní hijaban ó wá fi gàgá ó fi dìrẹ̀ láàrin òun àtàwọn ọ̀yàn yìí farusalna ilayha ruhana àwọn náà bá ṣe rán ẹ̀mí wa kan ẹ̀mí tó wá látọ̀dọ̀ wa yẹn ní jìbìrìl torí pé orúkọ jìbìrìl àrùn ọ̀ṣọ́dún kódùs ẹ̀mí mímọ́ jìbìrìlì ló ń pè bẹ́ẹ̀ fatamasala laha basharan sawiya ọlọ́run bá sì ní ó yọ sí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tó yọ sí ẹ̀rú bá yá yìí ó ní inni a'udhu bi rahmani minka in kunta taqiya ìyá ìsọ wípé a ah, ìwà arákùnrin bóò ló ṣe débí a ah, nazartu mo ọ̀ìdù bí rahmani minka mo wá ìṣọ́ ọlọ́run ọba kúrò lọ́dọ̀ ẹ tó bá jẹ́ kó bá jẹ́ tó páyọ ọlọ́run tó bá jẹ́ kó bá páyọ ọlọ́run mo wá ìṣọ́ ọlọ́run ọba kúrò lọ́dọ̀ ẹ kẹ́mẹ́pẹ́ tó páyọ ọlọ́run ní láti sápò rẹ̀ kọ́ra ìnáma ana rasulu rabbik jìbìrì lè sọ fún pé èmi tó rí òjíṣẹ́ ọlọ́run ọba ni mo jẹ́ sí ẹ látọ̀dọ̀ ọlọ́run ọba mi kí n bá lè fún ẹ ní ìrò pé bímọ ẹ̀rú bà Mọ́ríà pé ọmọ ti jẹ́ ibo mo ti rọmọ ó ní ní iṣẹ́ ọmọ burúkú ẹ̀rí jọmọ́ tó bá sọ fún kan náà ọmọ tó rìn káàkiri ní gbòòrò lé nípa bímọ ṣẹlẹ̀ pé kò ní ìjọ kò ní ìyálẹ́nu torú mẹ́ fóun iṣẹ́ ọmọ rí kí ni ìyá ìsọ ó ní wàhálà mi yẹn sẹ́sìn ní ìbáṣàrò wàhálà máa kú bàkí ìyá á náà yà kú ló lè hùlà ṣé ọmọ máa ń ta ó máa ń fọ́ bí òkò títì ní dábà ní ìyẹn ló fi fẹ́ sá lùgbé ó lè mi torí lámìyàn sẹ́sìn ìbáṣàrà ọkùnrin kò fọwọ́ kàn mí rí wàhálà akùnbà mi yà mi sì kì í ṣiṣẹ́ aṣẹ́wó tí ẹ̀fẹ̀ fáyé lẹ́yìn kí làwọn ọ̀dọ́ ń ṣe káàkiri ilé ayé lẹ́yìn so bí ti bìrì bó ṣe wá láwòrán èèyàn nìyẹn o. àti tí a sọ wípé wá bá lọ́bi sọ̀rọ̀ máa lè wọ̀sẹ̀lẹ̀ ẹ̀rọ màláìkà àti sọ̀bi tó ti dáwọ́ fún wọn nínú ṣe sí àwọn ní sọ̀bi àtìhì àlọ́hùn fàtọ́rọ̀hùn lọ́hùn àlàkọ́ àdìsàmà ọlọ́ọ̀bá dáwọ́ màláìkà lẹ́yìn tí a máa gbọ́rọ̀ sọ lọ́ọ̀bá lẹ́nu gbogbo gbà wàá sọ̀bọ̀hùn màá nílùú fún ọlọ́ọ̀bá ti dáàbò bò wọ́n kúrò níbi ẹ̀ṣẹ̀ àwọn màláíkà kì í ṣe ṣìnà àwọn màláíkà kì í jalè àwọn ọwa kì í parọ́ àwọn ìwà burúkú yẹn ẹ̀rì bá lọ́wọ́ màláíkà ọlọ́ọ̀ni yìí ń kí wọ́n á wò àwọn ti yọ̀nà sílẹ̀ àti tí ó ti wá rẹ̀ wọ̀ ọlọ́run ní kò rẹ̀ àwọn màláíkà àwọn máa ń gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu ni wọn sì máa ń fàyẹ̀ ọlọ́run fún náà fún mi nǹkan kí wọn ọba tó wà lókè wọn bá wà ibi tí sí jù náà ní ó túmọ̀ sí pé bọ́ọ̀ màláìka ṣe wà lókè yẹn tó bọ́ ṣe wà sọ́mọ̀ ọlọ́run tún wà lókè wọn ni ìyẹn tún fi iye rinlẹ̀ fún wa fàókìyà tó lọ pé ọba ọba yìí ọba tó wà lókè tọba ti wá pé àyìnà lọ ibo lọ́nà wà ìsàmà ó wà sọ́mọ̀ òtú wá ṣe sọ́mọ̀ tá à rí yìí o fáwọ́kọ̀ hà òkè sọ́mọ̀ ìrùn lè débi tọ́lọ̀ wà á sì lè mójú wa rí ẹwẹ́ aeroplane lásán kí ni distance aeroplane láti fi sí sí sọ́mọ̀bí tó wà nígbò bá ti yà á ti parí àrímọ́ nígbà tá àrí plane tó wà tó sí wájú táwa láfẹ́rí afẹ́rí ọlọ́run ọba tó wà sọ́mọ̀ kejì náà gbogbo movement àwọn plane sì ní abẹ sọ́mọ̀ ilé náà ni tí wọ́n bá kọjá sọ́mọ̀ ilé bó ni wọ́n ṣe bó wá ní àṣìfẹ́ fi wí ọlọ́run ọba tó wà ní òkè sọ́mọ̀ kejì náà ọlọ́run ní àwọn màláíkà wọ́n máa ń pààyọ̀ lọ́wọ́ ọba àwọn màláìkà tẹ́ rí wọ́n máa ń sìn lọ́wọ́ balẹ̀ ìbádùn mukramun ọlọ́run ní ẹ̀rí olùjọsìn ni wọ́n tó jálá fọ́lé la yasbiqunahum bil qawl ọlọ́run ní wọ́n fi ń kọjá àlà wọ́n fi ń kọjá yìí ibi tọ́nà ọba bá fi wọ́n sí lọ́ máa ń dúró sí wa hum bi amrihi ya'malun ọlọ́run láṣẹ ọlọ́run lọ́ máa ń tẹ̀lé ya'lamun ma bayna aydihim wa ma khalfahum wala yashfa'una illa liman irtada ọlọ́wọ́ bá tún fi ìròyìn àwọn màláìkà ó ní nínú iṣẹ́ tọ́lọ́wọ́ bá fún wọn òun ní pọ́ùn màláìkà yìí wọ́n jẹ́ dákan àwọn tọ́lọ́ ti yàn lé wa lórí inú wọn pé kọ́ máa kọ́ńtà ń ṣe ohun tá a bá ń ṣe yẹn wọ́n mọ̀ ọlọ́run ju wọn ṣọ wa wala yashfa'un illa liman irtada àwọn màláìkà tí wọ́n bá tún fẹ́ ṣìpẹ̀ fún yàn wọn kì í ṣìpẹ̀ fọ́dà rùn nínú dáadáa tó wà lára màláìkà nìyàn ẹ̀rí pé ilé kọ́nà ṣàrò wa gbé ẹni tó lọ bá lọ́yà tó kó wá lọ ṣìpẹ̀ fún un lọ́dọ̀ adájọ́ lọ́yà bíi pé so tọ́ fún mi o inú àmì ọlọ́yà ò ní láti fi kàn pamọ́ fún mi bí ọmọ ẹ̀ òótọ́ lòun pa òótọ́ òun gba owó yẹn bóun ṣe gbà bóun ṣe gbà á nì lọ́ọ̀yà wa ní kò sí problem nígbà tó ti sọ bó ti jẹ́ fún mi iye báyìí lówó ẹ̀ iye báyìí lówó ẹ̀ iye báyìí lówó ẹ̀ tó bá ti sọ iṣẹ́ ní ṣíṣe lọ́ọ̀yà náà wá lọ kó irọ́ jọ á wá bẹ̀rẹ̀ sí máa kó ti òfin oríṣiríṣi láti báàkì irú ẹ̀ lẹ́sẹ̀ á wá níwájú adájọ́ ó fẹ́ máa lọ plead before dàrú. pé ẹni nǹkan kò jẹ̀bi òfin tó sì mọ inú ọkọ̀ ẹ̀ kó jẹ̀bi àwọn màláìkà ò ṣe báyìí ṣẹ́rá àwọn màláìkà ọlọ́run bẹ ká kẹ́kọ̀ọ́ lára wọn lára àwọn dáadáa tó ń ṣe yìí káwa náà máa gbìyànjú láti máa mú dẹ́ lára wa bẹ́ẹ̀ ká gbèbè sí ayé bẹ́ẹ̀ káwa Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin kan nínú arábìnrin ó jalè nígbà tó jalè èèyàn ńlá sí ni nínú ìgboro àwọn èèyàn wà wò pé ṣẹ́ ti rí nínú àbòsí àwọn èèyàn nígbà yẹn tán sì ń ṣe rìsì tọ́lọ́pàá bá mú yàn kan tán lọ́dájọ́ ẹ̀wọ̀n fún ẹjọ́ kú fún kò ní agbára ní o ẹ̀yin ẹ̀ṣá rí nàìjíríà wa gbogbo àwọn olè náà ti mú nàìjíríà láti di ọdún mẹ́ta àbọ̀ lẹ́nu mélòó nínú wọn ló ti lọ sẹ́wọ̀n àwọn ẹ̀ta oró ni o torí pé àwọn olè ń kọ́ wọ́n ní àwọn tí wọ́n máa dúró tì wọ́n wọ́n sì ní owó tó máa fi ṣẹjọ́ lẹ́bi rí èèyàn tó jẹ́ wípé ọ̀ràn tó dá ó ti ṣe sábà bíi tí thousands of people fi kú pẹ̀lú ẹ̀ náà wọ́n á sọ pé ẹbí lẹ̀ nígbà tó ní ẹbí lẹ̀ àwọn èèyàn náà tún máa sọ pé àá ah, èbí kọ́ọ̀tù ti ní kọ́ bílẹ̀ kó máa lọ ni ẹ wo bí tá gbé làákàyè wá sí èèyàn tó ṣe sábà bíi kú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwa tó wá sọ pé èmi kóòtù ti ní kí wọ́n filẹ̀ ẹjọ́ máa lọ lé ah, irú kóòtù wo nìyẹn ìdájọ́ òdodo ti wá kó láwọn kóòtù ti wà lẹ́nu àwọn èèyàn máa ṣìfẹ́ fáwọn èèyàn bíi aburú wọ́n wá wò wípé ohun tó ṣẹlẹ̀ yìí à wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ gé ọwọ́ ẹni yìí ọwọ́ ẹrú làwọn olùkọ́ máa gé kẹrú bá ṣe nǹkan kódà ń gbà mí sọ́gà bá ṣe nǹkan á lọ fi ẹrú rọ́pò pẹ̀rú ló dáràn ẹrú òsì lẹ́nu ọ̀rọ̀ kò tó bẹ́ẹ̀ láti sọ pé èmi kọ́ ọ̀gá mi ni kò tó bẹ́ẹ̀ látara ẹ̀ àwọn ẹrú á lọ sí wọ́n wá wò pé arábìnrin wọn gbọ́dọ̀ gé ọwọ́ ẹ̀ torókè Islam ni ẹgbẹ́ tó bá jalè kan gé ọwọ́ ẹ̀ wọ́n bá wò kókè ẹjẹ́ alọ́bá náà bí sọ̀rọ̀ máa lò sẹ́lám ká lọ ṣìpẹ̀ fóbìnrin ká lọ pléèdì fún pé ká lọ́ọ́ bí bá fi yà wọ́n wá wò pé bó la ṣe ṣe wọ́n wá wò pé ẹnìkan tá lọ́ọ́ bí nífẹ̀ẹ́ tó tún wá nífẹ̀ẹ́ bàbẹ́ ìfẹ́ ìwà papọ̀ òun ni Usama bọ́lù zayi bọ́lù harisa wọ́n ní kó nìṣó kó ṣáájú àwọn ọdọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà wá débẹ̀ wọ́n wá sọ fún ànábì sallallahu alaihi wasallam párábìnrin ló jalè ṣùgbọ́n èèyàn ńlá ni Usama ló sọ̀rọ̀ àwọn aráàlú tàbá lè ṣe àbójúkúrò fún kó máa lọ láì jẹyà wọ́n ní bá ànábì ṣe gbélé sallallahu alaihi wasallam ojú ànábì pọ́n ànábì bá dìde o ní atashfa'u fi hududillah fi haqqillah ṣé ẹ̀yin wá ń ṣìpẹ̀ fún àwọn èèyàn ní ìgbà tí wọ́n kọlu òfin ọlọ́run ojú ànábì pọ́n ẹ̀rù bà òsàmọ́nà tí wọ́n rán lọ ànábì wa ń sọ fún àwọn èèyàn sallallahu alaihi wasallam ó ní law kanat Fatimatu bintu Muhammad ó ní tó bá ti pé Fatima ọmọ Muhammad ló bá jáde sarakat laqata'tu yadaha tó bá jẹ́ pé Fatima ọmọ ti tèmi ló bá jáde màá gbé ọwọ́ ẹ̀ ẹ tó ń jẹ́ òfin àti adájọ́ rere ẹ àwọn adájọ́ wo ló lè ṣe irú ẹ̀ lẹ́nu ìjọba kẹmẹ pé kí ọ̀rọ̀ bá lè fọ́ọ̀mù àwọn èèyàn yìí ibi tẹ́jọ́ máa ń parí sí nìyẹn tó téyẹ lómi bá ti dárọ̀ tó ti wò pé kí ni ayàlìlì máa dárúkọ àwọn èèyàn ńláńlá pé lágbájá ló rán àwọn o tàbẹ̀lú ló rán àwọn o nígbò bá ti dì bẹ́ẹ̀ oníkálukú àwọn máa fi ti pé à ṣé lágbájá sáàlẹ̀ ni ìkọ́nú àwọn tí wọ́n ń ṣe fíìmù ńlẹ̀ Yorùbá ni àwọn kan lọ jalè wọ́n wá àlejò ẹ̀kọ́ olóró àwọn ó ṣàti ẹjọ́ rẹpẹtẹ ńgbà yẹn ó wá rán wọn kò rán wọn ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n fún àwọn náà balẹ̀ pé tá a bá ti dárúkọ èèyàn ńlá kan báwo bá rẹ tó lè gbà wálẹ̀ àwọn èèyàn fẹ́ wá gba òun lẹ̀ wọn sì ní fi àwa náà torí pé adílóhùn ló wa ló fi jẹ́ pé àwọn màláìkà nínú ìṣètò ìdíkì wọn wọn kì í yàpò òfin ọlọ́wọ́n ba wọn sì kì í ṣìpẹ̀ fún yọ̀ǹbà tí yọ̀ǹbà dáràn ọlọ́run ní wàlá yashfa'una illa liman irtada tí wọ́n bá fẹ́ ṣìpẹ̀ á jẹ́ ìṣìpẹ̀ tọ́lọ́run bá yọ́nú sí ìṣìpẹ̀ tọ́lọ́run bá yọ́nú sí làwọn màláìka máa ń ṣe wa hum min khashiyatihi mushfiqun ọlọ́run ní àwọn màláìka wọ́n sì máa ń pààyàn ọlọ́wọ́n bá ọlọ́run sọ mi pé la òun ni wọ́n máa ń ṣe ilé jẹ́ nínú ìròyìn àwọn màláìkà kọ́lọ̀ ọba kò fi ẹnì kọ̀ọ̀kan wa kò fi wá ṣe kò rí ẹ dáadáa ẹ rí àwọn màláìkà yìí wọ́n máa ń sin lọ́wọ́ ọba wọ́n sì máa ń bẹ pẹ̀lú wa gbogbo ọgbà àti àlè rí wọn ṣùgbọ́n màláìkà rí wa àwọn màláìkà ó bẹ́nu wọn màláìkà méjì tí ń bẹ pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn èyí tí máa ń kọṣẹ́ dáadáa ká bá ṣe lẹ̀ àti tó máa ń kọṣẹ́ aburú kalẹ̀ téèyàn bá ṣe dáadáa ìkọ́ wà tá a kọ́ lẹ̀ téèyàn bá ṣe ṣaburú ìkọ́ wà nínú wọn tó ṣe kó máa kọ́ lẹ̀ nínú ohun tọ́nà ọba àdìkí ọlá sọ ó ní máa yára sí ìbùnmí kọ́ọ̀lì ìlà nàdẹ́ ìhìrọ̀ kí ìbùnà àti ọlọ́run bá ní ọmọ ẹ̀dẹ́yìn ò ní wí kọ́kọ́ jáde lẹ́nu àyàfi kó máa bẹ pẹ̀lú ẹ̀ àwọn màláíkà méjì ọlọ́run ìwọ̀n rọ̀ kí ibùnà àti ìròyìn wọn náà nípa màláíkà yìí wọ́n máa ń kọ́ ta bá ṣe ilẹ̀ yìí àwọn màláíkà yìí ọlọ́ọ̀bà lẹ́kíọ́lá ojú ó wa nípa bí wọ́n ṣe máa ń kọ iṣẹ́ kalẹ̀ bí wọ́n ṣe kọ iṣẹ́ kalẹ̀ gẹ́gẹ́ bí ṣe sọ hasana lóyún tó bá ti gbà lérò láti ṣe dáadáa pé mo fẹ́ ṣe dáadáa báyìí ọlọ́run bá máa pa àwọn màláìka láṣẹ pé ó yẹ kọ́ sílẹ̀ ó gbà lérò ni kò tíì ṣe ọlọ́run á ní kí wọ́n kọ́ sílẹ̀ téèyàn bá wá ṣe dáadáa yìí wọ́n wá kọ́ ládàá méjì fún lọ sórí ládàá mẹ́wàá ó ní ṣùgbọ́n ìdáhàmà àhàdókò bìtẹ̀ yìí à téèyàn yín bá gbà lérò pé òun fẹ́ ṣe aburú ọlọ́run aṣọ fún màláíkà má ìdí kọ́ o ó ṣeé ṣe kó má ṣe tí ò bá ti tó bá pa padà ṣe wọ́n wá kọ́ kalẹ̀ fún pé ó ṣe aburú ẹyọ kan ṣùgbọ́n tí ò bá tún wá ṣe wọ́n á tún wá fi kọ́ dáadáa kọ́ lẹ̀ fún báwọn màláíkà bí wọ́n ṣe máa ń kọ ohun tí wọ́n bá ṣe ní ohun tí a bá ṣe ní ẹ̀rọ màláíkà yìí a ní ìgbàgbọ́ nínú wọn gẹ́gẹ́ bá ti ṣe sọ síwájú tòrọ́nà ọba ni amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun ọlọ́run ní ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam ó ní ìgbàgbọ́ tí ń tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún o látọ̀dọ̀ rẹ̀ wal mu'minun bẹ́ẹ̀ náà ni àwọn mòmìnì kulluna amana billah gbogbo wọn gbọ́ náà bá gbọ́ wà malaikati wọ́n ti gbà wọn màláíkà gbọ́ wà kutubihi wà rusuli wọ́n ti gbà wọn tírà náà bá gbọ́ wọ́n ti gbà wọn òjíṣẹ́ gbọ́ ọlọ́run bá ti sọ fún wa bomi pé wà má yá kóbi là ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sọ́nà ọba abẹ́ tó ṣe kèfèrí sí màláìka ọlọ́run wà màláìka ti ṣe wà kótóbi àbó ṣe kèfèrí títí síra ọlọ́run ọba wa rúṣulè àti àwọn òjíṣẹ́ ọlọ́run wa ní yawmil akhir àbí tó ṣe kèfèrí sí ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ fákọ̀lì bọ́lá bọ̀lá làbàáyìdà irú àwọn ẹni báyìí ti sọnù ìsọnù tẹfẹtẹfẹ kọ́lọ́ ọba kó má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ má jẹ́ ká sọnù. ẹ̀rọ màláìkà oríṣiríṣi ni wọn iṣẹ́ oríṣiríṣi sì ni wọ́n máa ń ṣe ní ṣókí ó ń bẹ́ẹ̀ yìí hamul la'arush àwọn tó jẹ́ pé àláràṣì ni wọ́n máa ń gbá mú ni arusha rabbika fawqahum yawma idhin samaniya ẹ̀rí sọ́nà keje kò sí ọlọ́run ọba lẹ́yìn sọ́nà ìyàláràṣì wà bẹ́ẹ̀ kò sí ọlọ́run ọba náà wà ẹ̀rí kùrùsì ní èdè lárúbáwá tí àlò ń jẹ́ bí àga tí èèyàn máa ń jókòó lé lórí ẹlòmí àwò pé náà ní àga tó fi ń jókòó rárá wọ́n ní ojú ẹsẹ̀ ni ojú ibi tọ́lọ tá lè sọ pé ojú ẹsẹ̀ ṣódiyé kéèyàn wá ròyìn ẹ̀ pé àga ọlọ́run rárá nínú èdè yorùbá àti ìfẹ́ rí táwọn èèyàn máa ń tu sí so nínú èdè yorùbá wọ́n máa ń tu sí àlàárà ṣe náà ni àwọn olóyìnbó ló máa ń pè ní throne so gbogbo àwọn eléyìí ó sọ fún wa pa àyè ibi tọ́lọ̀ ọba wà náà ni bí nǹkan ṣe wá rí pàtó ọlọ́run nìkan ló wọ̀ tó bá wá tó jọ́ pé ìdí àdìkíámọ̀ sọ́mọ́ òde sí mẹ́wọ̀ gbogbo àwọn kan ìyá ti parẹ́ wàyáhìmìlú àrùsí àrọ́bíkà kọ̀ọ̀kọ́hùn yọmọ ìrì sàmáàlìyà ọlọ́ọ̀bá àdìkí ọlá tó bá lọ́jọ́ yìí àlàárà ṣe ìyàwó tí wọ́n wá gbà mú àwọn màláìkà ni àwọn mẹ́jọ iṣẹ́ tọ́lọ́ọ̀bá tó torí ẹ̀ tó àṣàyàn àwọn nìyẹn náà màláìkà ni ó wà náà màláìkà almukallafuna bitasbih wal khudu' tamma lillah àwọn tó ṣe páwọn àwọn kan máa fi gbogbo àsìkò wọn ṣe tẹ̀sí fọlọ́ ìṣàfọ̀mọ́ fọlọ́ subhanallah alhamdulillah wàlá hawla wàlá quwwata illa billah oríṣiríṣi táwọn ń gbà ní. àwọn tó fẹ́ gbé àlàárà ṣe jọ pé ibi àdìsíyàmọ̀ àdìbá wọn gbé ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe tẹ̀sí fọlọ́ àwa náà lè kópa ń bì yẹn. yáyọ alẹ́ bí náà máa lò واذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة واسلا ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ máa rántí ọlọ́run bá ní àárọ̀ àti ní àṣálẹ́ ẹ sì máa ṣe àfọ̀mọ́ fún ní gbogbo ìgbà ẹ rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ máa ṣe fún ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ ọlọ́run bá sọ fún wa pa àwọn yìí ó ní ní ta làárù sí tí àwọn agbá lára ṣe mú báyìí yusabbihuna bihamdi rabbihim wọn máa ṣàfọ̀mọ́ fún náà ọba ọlọ́ọ̀ni iná lẹ́dínà iná rọ́bíkà ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọmọlẹ́ka tí wọ́n wà lọ́dọ̀ ọlọ́ọ̀ba rẹ láàyè sẹ̀kìbìrú àyè ìbàdàtì wọn kì í gbéraga kúrò níbi máa fi náà ọba wàyí sàbìṣòwò nàlá wọ́n sì máa ń ṣe àpọ̀mọ́ fọ́nà wàláwù yẹn tùdù wọ́n sì máa ń fi orí balẹ̀ fọ́nà ọba ọ̀dà náà ala riayati ahli aljanna àwọn àwọn máa ń ní àlùjọ náà ni àti àwọn tí wọ́n wà ní àlùjọ náà kọ́nà máa ṣe ìjẹ́kájọ pàdé pẹ̀lú àwọn màláìkà yìí. àwọn màláìkà yìí yurahibuna bi ahli aljanna wọ́n máa ń kí àwọn ọmọ àlùjọ náà ní pé ẹ ẹ àfa muslim náà wá náà afáfá yíyọ̀ á ah, ọmọ àlùjọ náà lẹ́yìn náà mo bá yí dúpẹ́ o nùsùlà mi rọ́bìkù kí wọ́n máa fi àwọn oríṣiríṣi nǹkan àwọn nǹkan dídùn tí wọ́n máa fi pàdé wọn nínú súrátù sọ̀fà ọlọ́ọ̀bà àdékíọ́lá ó ní wàyùtọ́ọ̀fù àlẹ́yìn bìkáàsì nìmá bìkáàsì ọlọ́run ní tó bá lọ́jọ́ àdìkìyàmọ̀ nìmáìn ọlọ́run ní àwọn wáìnì tó yàtọ̀ sí ti ilé ayé ọlọ́run ni wọ́n máa fi rọ́kiri ká wọn báyìí yá wọ́n yìí ẹ̀ káàbọ̀ ọlọ́run bá nílá bí àkọ́yù wà láwùn máàlì àyè ìgbàgbọ́ ọlọ́run ni ọtí ká ń sọ̀rọ̀ láti àkọ́yù gbogbo tí máa ń dùn yàn ní síbẹ̀ àwọn tó bá jọmọ́ bíi pain otí máa ń dùn yàn náà ní òde sínú ọtí ṣẹ́mi pé tọ́tí bá korò pain náà ni ọtí tó ta lẹ́nu àbúlọ́rò yìí ọtí gbasa gbà táwọn wà ń kékeré wọ́n ní ṣìnà àpẹ́ rí pé àwọn tó bá mú wá bẹ́nu yẹn ṣùkùṣùkù báyìí kó má bà ṣọ́ọ̀kì wọn ni o ẹ̀rí pé ni ìnira ni ọlọ́run ní gbogbo nira ìbò sínú ọtí àlùjọ náà láfíà kọ́ọ̀lù wàlá ha ọlọ́run ní ọtí ìsìnì kò ní sí ti máa ń pa níbẹ̀ ohun tó máa ń da wọ́n ní the near very nearest future ní ọjọ́ iwájú tó súnmọ́ gan wọ́n là máa bẹ̀rẹ̀ sí kówó èrè gan láwọn ojú títí wákàtí àfọ àbọ̀ tó ń sáàbù ní kọ́ọ̀sì ìbàkọ́ni wọ́n ní bẹ́ẹ̀ bá débẹ̀ yẹ wèrè pọ̀ gan látara ìmọ̀kùnrin pépà ọjọ́ friday kan mò ń kà wọ́n sọ yé tramadol táwọn ọmọ mú káàkiri ń sè ní ìrántí billions of naira tí drug yẹn wọ̀ tí wọ́n sì dì lọ́wọ́ àwọn ìyàwó custom náà ẹ̀hẹ́n wọ́n wá sọ pé wọ́n ń bribe àwọn custom pẹ̀lú one hundred and fifty million ṣùgbọ́n àwọn yẹn reject ẹ̀ ewu tí àwọn èèyàn mu ewu nǹkan tẹ bá wá rí àwọn ọmọ yẹn káàkiri ẹ̀kọ́ ní ojú wákọ̀ máa ń rọni wọ́n wá wà kíta crazy jean ọmọ máa jà grey àwọn èèyàn awọṣọ ẹ̀rí wọn wọ́n wọ ṣòkòtò wọ́n ti fà wálẹ̀ pàǹtì nìkan láwa ń ta ṣẹlẹ̀ pé madness náà ni ẹjọ́ ti mú sí làákàyè ti kúrò kò ní mọ tó ń ṣe mọ́ kọ́lọ̀ tó ṣe àlòfún wa kọ́lọ̀ tó wájú kò ń bẹ dáadáa ṣùgbọ́n ti tàlùjọ́ náà láfi àkọlù wà láhùn àìní ha yóò gbàgbó àwọn màláìkà yìí àwọn ajẹ́ tí ó ń ṣó àlùjọ́ náà ọlọ́run wà ní màláìkà tù yadkhuluna alayhim min kulli bab ọlọ́ nínú àlùjọ náà àwọn màláìkà gbogbo lẹ̀kùn oríṣiríṣi wọ́n wá máa gbàbẹ̀ wọlé wọ́n máa wọlé tọ̀ wá pé ah, àfa sirọ́ọ̀tì sàlámù alẹ́kùn àfa faisọ̀ sàlámù alẹ́kùn mọ́ màláìkà kan bá ṣe ń kí wá bíbá àwọn míì àti máa kí wá bíbá yìí sàlámù alẹ́kùn bima sabartum ah wọ́n wá máa sọ pé sàlámù alẹ́kùn sàlámù látara sùúrù tẹ́ ṣe a ti wú àdìjọ́ náà yìí ó bèèrè fún sùúrù tó pọ̀ ayé ta wà nínú ọjà ìgbádùn tó rọrùn ju ìṣìná wà ṣùgbọ́n ilẹ̀ mi ṣe àwọn èèyàn mú sí ẹ̀yìn mi mú àwọn èèyàn ẹ̀yìn mi bó o ní ibùgbé ìgbẹ̀yìn bó o ló ṣe dáa tó fún yín kọ́nà bá ṣẹ̀ṣẹ̀ àwọn àlùjọ náà nínú ṣe bí àwọn mẹ̀lẹ́kà ọ̀dà lọ sí jahanna àwọn kan wà ní wọn iná làwọn ń ṣọ́ iná ni wọ́n ń ṣọ́ àwọn ẹni wọ́n pè wọ́n ní àwọn ẹni màrúfúnà bìlẹ̀ rídìbọ̀ wàṣíkà wọ́n nínú tá a máa rí pẹ̀lú wọn òun ni pé wọ́n nípọn wọ́n ti ní agbára ọlọ́ni yá ló alẹ́ nílá wọn kó wá kúta fún wa ní kùnú náà ọlọ́lẹ́ yóò nígbà gbódodo ẹ̀ṣọ́ ẹ̀mí ara yá àti àwọn ará lẹ́yìn kò bí náà wà kó ló hàn náà wà ní ìlọ́dún ti pé ohun tá a máa fi ẹ̀ṣọ́ tá a máa kó sínú náà òun làwọn mẹ̀bí ìyàtọ̀ síta àlẹ́yìn àmàláyíkà tó àwọn ti fi ṣọ́ iná yìí àwọn màláyíkà rìlágùn àwọn màláyíkà yìí wọ́n ní kan ṣìdáàdùn wọ́n yí wọ́n lé kókó làyà àtúnà mọ́hàmá amọ̀rọ́hùn kó tọ́nà bá ti pa wọ́n láṣẹ wọn kì í yàgbẹ́ wọ̀nyá fún àdúrà máa yọ mọ̀rún kó tọ́ bá ní kọ́ ṣe iná máa ń ṣe ẹ̀rí tó bá di ní àsìkò tá à ń sọ yìí wà náà dà o àwọn tí wọ́n jí ọmọ náà wọ́n á kígbe ya Malik rẹ̀ Malik àwọn màláìkà tó ń ṣọ́ iná yìí olórí wọn ní jẹ́ Malik ya Malik lìyẹ́kùdì àlẹ́yìn náà rọ́pù lọ́ba wa sọ fọ́lọ́wù rẹ̀ kó wa pa wá afẹ́kù kọ́nà má jẹ́ àrí nira nígbà tí nira bá dé lìyẹ́kùdì àlẹ́yìn náà bá wa pè ọlọ́run ọba rẹ̀ kó wa pa wá torí inú lọ́lọ́wà kó wa fi ìdẹ́kun sí ọ̀rọ̀ wa yìí ká tiẹ̀ gbàgbé pàǹtí ẹ̀ ni lìyẹ́kùdì kó wa dájọ́ lé wa lórí ká kú ìnira yìí pọ̀ kọ́ọ̀lù ìnàkùn kọ́ọ̀lá ìnàkùn màgìdù màláìkà yà wá sọ fún ọ ikú ti dé ẹdí kú ẹdí kú ní ayé gbàgbé kú kò sí kú nù dictionary àlùkìyàmọ̀ ìnàkùn màgìdù ibi tẹ wà ilẹ̀ máa gbé lọ gbére lákọ́dídì ìnàkùn lè hàk ṣèbí gbàtẹ wà ní ayé ṣèbáwa náà lámódodo wá báyìí wàlákínà àkàrọ̀kùn lè hàk kárìhùn ṣèbí ọ̀pọ̀lọpọ̀ ni ẹ kórìíra òdodo ni nígbà tó ń sọ òdodo fún yín ṣèbí ẹ kórìíra ẹ̀ tí wọ́n màláìka yìí nìyẹn wọ́n máa pe mọ́lì pé rẹ mọ́lì lọ́wọ́ wa pe ọlọ́wọ́ bá rẹ̀ bá wa pe ọlọ́wọ́ bá rẹ̀ kó wa dájọ́ lé wa lórí mọ́lì kí a ní bo ìnáko màtìtò àbíbi tẹ wa yìí ìsìnkú rẹ̀ máa pe lọ péré o kọ́mọ máa ṣe wa lọ́mọ náà ní ìparí àlùzúlù bìlú wáhàlì nínú iṣẹ́ àwọn màláìka òun ni pé wọ́n máa mú iṣẹ́ wá fún àwọn àdọ́bí ọlọ́wọ́ bá ọlọ́ba rán wọn iṣẹ́ bóyá sí lọ́ba sọ fálọ́bì Muhammad pé ẹlọ́ba sọ fún ẹ̀yíká pé ẹlọ́ba sọ fún Musa pé àwọn tọ́nà rán iṣẹ́ sí nìyẹn èmi tí mo bá yín sọ̀rọ̀ tí bá débí lọ́la tí wàá sọ pé ah màláìkà jìbìrì àjọṣe mítìn lálẹ́ àná ni gbogbo ẹ̀yin ọmọ kí ẹ ti sùn gbà yẹn nígbà màláìkà jìbìrì rí dé orí àga tó jókòó sí ni tẹ bá gbọ́ tí n bá sọ bẹ́ẹ̀ lọ́la ẹ má jẹ tètè fura o ẹjá rọra lọ síta ẹnà bu iyẹ̀pẹ̀ ibi tí bá ti sọ lọ́rọ̀ yẹ kẹ́ ti dá sí mi lẹ́nu pé àgbà yá irọ́ yìí ti pọ̀ jù ẹ ti wá kó kọ́kọ́ fún wa báyìí tí ó fi yé bàbá ńlá irọ́ ni tí ọkọ bá dìde lẹ́nu tó ní à olúwa sọ fún mi wípé olúwa dìbò olúwa bò olúwa sọ fún olúwa ló ti sọ fún ẹ ibo lolúwa ti sọ fún ẹ àti bí àfihàn ló ń bá kiri àti bí àti mú tó kọ́ lọ́ọ́ ṣàánú wa ṣé wàrà wọn tí wọ́n ṣe mùsùlùmí ṣe tó máa ń dà wọ́n láàmú gan ṣe tó máa ń dà wọ́n láàmú káwa náà dẹ̀ mẹ́kọ́ tó pọ́síbù ni ní ayé ìgbà kan tó ti pẹ́ ta kìkéré dáadáa a ti wo fíìmù kan rí ní ayé fíìmù àwọn yíbò yẹn ni ṣé mẹ́kọ́ náà máa ń ṣàwọn kan yẹn ni láàrú gidi báyìí àwọn kan máa ń pera wọn ní oníkìní yẹn jésù adé yọ sí ní arò gidi bá wá ní olúwa ti yọ sókè wọ́n ní yọ sí yẹn lọ́nìí bóyá projector ni wọ́n gbé sáró gidi ṣe mẹ́pẹ́rú ẹ̀ náà ṣẹlẹ̀ ní kí ló ń pè é my twelve ọ̀nà my twelve àwọn èèyàn máa ń tàn wá wọ́n máa ń tàn wá gan wọ́n ní à ah, ṣéwù bùlálà ṣéwù bùlálà tó jẹ́ pé gbogbo wà ní ayé kò jọ bí wèrè kò jọ kọ́ báyìí nígbò wá kú tó àwọn èèyàn wá sọ pé ah ìgbà tí bàbá kú tó làwọn èèyàn tó mọ̀ pé ni ọlọ́run gbogbo téèyàn òbí ní jẹ́ ni ọlọ́run ó ti hàn lára ló àfààní àkọ́kọ́ ní ìdọ̀tí ẹni ọlọ́run òun rìn ìdọ̀tí aṣọ ẹyọ kan tó bá ní báyìí wọ́n á máa ṣe ní mímọ́ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ní àlùjọ̀nú ni nínú tẹ máa bá lára ẹ̀mí ìdọ̀tí ìkọ́nú àwọn àfa àwọn prógráàmù kan ní sáìdì gọdọ̀ ńjọ́ kan ó wá sọ pé àwọn àfa wọn á ah, wọ́n ní ṣéwù blálà àwọn wo ṣéwù blálà náà kọ́ àtẹ̀yàn kan nígbà táwọn wájọ pàdé wọ́n làwọn ṣe ayé èèyàn kan ààrẹ ń rún ó já kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ṣéwù blálà wá sọ fún ọ pé àkídírù ah, nìyẹn ànábì ọlọ wọ́n wá ròyìn pé ààrẹ ń rún ah, gbò tó láwọn ti wò pé ìjẹni ọlọ́run ní kéèyàn máa ń rùn nínú ìṣesí èṣù sí nìyẹn ìtẹ́ bá wọlé àwọn babaláwo eléfù yẹn dáadáa ẹ̀rí pé tẹ́ bá wọ bẹ́ẹ̀ yìí nípa àwọn tó ń wọ bẹ́ẹ̀ nílé ìjókòó torí ẹ̀ gbé so ṣèyítọ́ máa ń da àwọn èèyàn láàmú ó máa ń da àwọn èèyàn láàmú gan alówó yọ bí wọn kéde kan ṣe wù ṣé wá rí tó ṣẹlẹ̀ yẹn wọ́n wá sọ wípé inú mọ́ṣáláṣí yẹn wọ́n rí ṣéwù bùlálà wọ́n rí ṣéwù gbá wọ́n rí ṣéwù pankẹ́rẹ́ àti gbogbo ẹ̀ nínú àwọn ṣégeṣége wọ́n rí wọn lójú arò kiri báyìí ìkọ́nù àwọn ọ̀rẹ́ wa kọ̀ òun náà rìn lójú ọ̀nà àwọn oníṣéwù ṣéwù ilé ṣùgbọ́n tẹ̀mẹ́ pé àwọn èèyàn kan wà ọlọ́wọ́ àṣẹ àlọ́ máa ń wà sí àwọn àfáà tó lọ díẹ̀ díẹ̀ ó sì nífẹ̀ẹ́ sàwùdí kọ́nà wá tẹ̀ ṣe rọrùn fáfá náà láti lọ sàwùdí ó nífẹ̀ẹ́ sàwùdí gan látara àfẹ́ òun náà wa lọ síbẹ̀ torí pé ilé kí wọn ọ wà ní ọ̀nìdè nígbà yẹn ni ó ń sọ fún mi báyìí ó lòun wá lọ síbẹ̀ èrò pọ̀ tí gbogbo ó ti lọ bí ọdún mẹ́rin sí àbọ̀dún mẹ́ta ó nígbà tó wá débẹ̀ òun wá wá rògiri òun náà wọnú mọ́ṣáláṣí òun sọ pé kò sí nǹkan kan bì í ó láwọn tó jí àfa òun ó ní lọ́jọ́ kó òrì rẹ̀ o sọ̀kòrì sọ̀kòrì téèyàn máa ń rí èyí ó déèyàn ò rí èyí á tún èmú kó òun yìí tí ó fi yé nígbà tó wá wò lọ sí gbogbo ẹ̀ náà ló bọ́ síbù ṣẹ́gbẹ́ pálá ìmọ̀kan làwọn èèyàn ayé kọ̀ǹpútà yìí ṣáwà ẹ̀ wọ́n lè lo projector wọ́n lè lo projector nínú ẹ̀ ni wípé àwọn plan tí àwọn tó jẹ́ ìjọba òkùnkùn wọ́n gbà pé àwọn ṣiṣẹ́ lẹ̀ fi kí lórúkọ ọ̀daràn ìdí ń jẹ́ sábìrì ìdí ń jẹ́ dàjáàlì wọ́n gbà pé ìjọba dàjáàlì àwọn pèbí ẹ̀ka lẹ̀ wọ́n pe kí ní fídíò kan nídìí arrival ní èdè lágbọ́n máa ń pè ní asúrù lè ṣe kọ́ ṣe rí nínú àwọn dọkumẹ́ntì yẹn wọ́n ní àsìkò kan bọ̀ wọ́n pe kí ní kan ní blue moon ṣe rí blue moon yẹn èèyàn máa rí nǹkan báyìí kódà ní àwọn ọdún kan sẹ́yìn ó ṣẹlẹ̀ ní Egypt tó ní Jésù sọ̀kalẹ̀ kí ní blóòmù yẹn wọ́n máa ṣe bí èèyàn yìí ẹ̀kọ́ rí kan yẹn tá a máa bọ̀ láti sọmọ báyìí wọ́n yà á débi pé àsìkò kan bọ̀ kí ní yẹn máa yà bí èsù tó ní ìwò báyìí dàjẹ́ àyè àwọn èèyàn akọ̀ máa rí ní àwọn ìlú wọn akọ̀ máa yọ lókè ṣẹ́bẹ̀ pé ayé àìmọ̀kan wà ìdírù kan yẹn bá yọ lójú sọ́wọ́ ìwà máa bá wọn yọ gan so technology wọ́n dẹ̀ dán wò lóríṣiríṣi wọ́n dẹ̀ tún láwọn plan wọ́n nínú tí wọ́n máa padà plan ni wípé ìlú mi báyìí ẹ̀ẹ́rì kankan sábà gẹ́gẹ́ bí kílọ̀pì àwọn solar system yẹn bí àpáta tó tóbi ẹ wá máa rí ló nínú ìlú yín báyìí sábà bí kò fẹ́ jábọ́ sáyẹ́ǹsì náà ni tó bá ti wá rí bẹ́ẹ̀ wá máa bá owó yòó ní kálukú àmọ́ à ah, ẹ wá gbà wá ẹ wá gbà wá ẹ wá gbà wá wọ́n tún máa fi yẹn gba owó lọ́wọ́ àwọn èèyàn àwọn strange ẹ̀dá oríṣiríṣi àìpẹ́ kan mo rí píṣọ̀ kan báyẹn wọ́n ní kúwèsì ní kíní ẹ̀ ti jábọ́ láti sọ́mọ̀ gbogbo orí ẹ̀ báyìí gbogbo orí ẹ̀ báyìí ti máa lù ó tún ní wo bí máa lù ṣùgbọ́n gbogbo ara ẹ̀ fífẹ́ yàn ni gbogbo àwọn oríṣiríṣi nǹkan báyìí látara sáyẹ́ǹsì wọ́n wọ́n kírèétì ẹ̀ láti fi dá wàhálà lẹ̀ ṣẹlẹ̀ pé kí yẹn bá ẹwà àwọn fíìmù kan wà tó ń ṣe mi ìlú mọ orúkọ tó máa ń pọ̀ fíìmù ti ni ṣùgbọ́n fíìmù yẹn ń sìn ibi kí àwọn àwọn tó máa ń mẹ̀jẹ̀ ibi máa ń jẹ́ vampire ó fi ẹ mọ́ dáadáa bí ẹ̀kúṣẹ́ tí o tó yẹ kẹ́ máa pàṣípò yín wò nìyẹn gbogbo owó ọ̀kì nìyẹn èyí pé ńgbà míì tí kan ní wọ́n bá sá jáde tó bá ti ń bu àwọn èèyàn kan jẹ báyìí gbogbo àwọn tí wọ́n bá bù jẹ àwọn náà máa ní infection yẹn àwọn náà máa ṣe bí wèrè káàkiri báyìí tó wọn bá tún bu ẹlòmíì jẹ gbogbo orú nǹkan báyẹn tí wọ́n bá dà sí gbòòrò jẹ́ ẹ̀dẹ̀kọ́ lè àwọn nǹkan ìsìn ni wọ́n kírètì wọn látara chemical composition wọ́n dẹ̀ láwọn ibi tó kó wọn pamọ́ sí ìjọba àgbáyé sì sọ fún ọ̀gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n wọ́n ìsìn torí wọn lé aburú tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n orí inú náà lè kò sí inú náà mọ́ bí akuwa yìí wọ́n mọ́ kò sí mo lórí ìwà náà kálẹ̀ hàn kàbírù àwọn fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run ọlọ́run á ní wọ́n fẹ́ wọ́n kọ̀ ìmọ́lẹ̀ ọlọ́run á padà gbóyè kódà tí wọ́n bá fẹ́ tọ́lọ́ ọba lápadà ṣe kọ́lọ́ ọba kó fi wá ṣe kò gẹ́ dáadáa ilé ìjẹ́ sókí ní ìtẹ̀síwájú nípa àwọn màláìkà tí ó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àtúmọ̀ àtẹ̀síwájú bí kí a dúró sí ọ̀sọ́nà máwùn alẹ́nà bí jìnnà muhammadin wà á la àbíyí wà á sábìyí àjùmáyì tí a bá rẹ̀ tó ní ìbéèrè ní ṣókí náà. pásítọ̀ pásítọ̀ tó wà ní ìjọba ó sọ pé nǹkan máa jẹ ìdílé rẹ̀ náà ó ní nǹkan máa ṣẹlẹ̀ nǹkan yẹn ṣẹlẹ̀ sí possibility wa torí báwo ló máa ń lo àlùjọ̀nù ọlọ́run bá ti sọ fún wa ní sóràtú sọ̀fàlì àwọn àlùjọ̀nù máa ń lọ sí sọ́nà wọ́n máa ń lọ jí ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ fún màláíkà pé nǹkan kan máa ṣẹlẹ̀ nǹkan kan máa ṣẹlẹ̀ wọ́n máa lọ sí sọ́nà àwọn máa ń lọ jí gbọ́ níbi tó bá ti wá jí ọ̀rọ̀ gbọ́ ọlọ́mọ ń ju òkò lù wọ́n ẹ̀rí pé gbà mí látara sáà ẹ̀kọ́ rí lọ́kọ̀ tó ń jábọ́ báyìí ni wọ́n á ní àkáàtì jábọ́ sáà gbọ́ngàn kọ́ ló jábọ́ iná kan ló máa wà lára ẹ̀ ló máa ń jábọ́ àwọn àlùjọ ló yẹ ni ọlọ́mọ fi ń níkà ọ̀gàdà ẹ̀ka kọ́ jù ní òkúta tó òkúta yẹn bá bá wọn báyọ̀ máa blóòdù wọn máa blóòdù ṣùgbọ́n mi ni wọn kókúta yẹn tó bá o ti sáré bí ọ̀dọ̀ babaláwo àbọ̀dọ̀ ru àwọn èèyàn yẹn ó ti sọ fún pé àkọ́lé ah, nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí lágbájá tí ó ti yé ìyẹn nǹkan ìgbà míì ni sórí tó bá sọ nǹkan kan fún ẹ lẹ́yìn pé nǹkan kan máa ṣẹlẹ̀ sí ẹ tó bá ń ronú pa nǹkan yẹn ju tó lè fi ẹ̀mí ẹ̀ síbẹ̀ fún ẹ báyìí ló máa kírètì tó máa fi ṣẹlẹ̀ sí ẹ nígbà tó bá já sí gọ́tà ìwọ náà wá lọ sí ọkọ̀ ronú pa gọ́tà lọ nígbà bá débi gọ́tà mo lè fi gbàgbọ́ bí gọ́tà wà ń bẹ̀ já sí gọ́tà lọ ah! ìmọ̀mù yẹn ah, ìmọ̀mù yẹn gbónógó wọ́n ní máa já sí gọ́tà mo lè já sí gọ́tà ṣàìkọ́ ọkọ̀ lo ọ́nbí bírèdì ẹ̀ṣẹ̀ rẹ̀ ni ìmọ̀ fíjọ náà nìkan ẹni tó sọ fún ẹni tó ṣe mùsùlùmí àbíbẹ̀ kọ́ ni ìwọ náà gbọ́dọ̀ ṣọ́ra láti máa gbọ́rọ̀ látọ̀dọ̀ wọn torí pé tó bá ṣọ́ra tó bá sọ pé mí nǹkan kan máa ṣe é tó lọ ṣẹlẹ̀ sí ẹ bẹ́ẹ̀ ẹ̀rú tí yóò bá fẹ́ gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ tá a máa jẹ́ kí mọ́ ní ẹ lékún ó yẹ kí wọ́n náà ti ti gbọ́ yé pé irú ẹ̀ tó sọ fún yẹn irọ́ ló pa kù kò dẹ̀ rògbò ti gbọ́ yé báyà wípé ẹ̀kọ́ ni nẹ́sẹ̀ ló bá sọ orí ọ̀wá sọ pé hmm, international àbí bẹ́ẹ̀ kọ́ ni naam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in naam.